بسم الله الرحمن الرحيم خلوهم يروننا لا تصدوا على الناس الناس جاءوا للآن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وعلى التابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد سلام الله عليكم ورحمته وبركاته هنيئا لكم بهذا اللقاء المبارك إن شاء الله والذي خص بعنوان موقف الإسلام من الاختطاف والوقاية منه وإني غيرته إلى الاختطاف وموقف الإسلام منه حكما وتحسينا الاختطاف وموقف الإسلام منه حكما وتحسينا لاعتبارات كثيرة ولكن لا نذكر هذه الاعتبارات في هذه اللقطات العاجلة بادئ ذي بدء أشكر إدارة المعهد بدءا بمديرها ووكلائها وكذلك مدرسيها أشكرهم على عنايتهم واهتمامهم بطلاب العلم وهمتهم العالية في سبيل رفع مستوى هؤلاء الطلاب والله يجزيكم جزاء أوفى في الدنيا والآخرة كذلك أشكر أبناءنا وطلابنا في هذا المكان الذين هم عرفوا بالصبر والتحمل والتحلي بالأخلاق الجميلة وعرفوا بالحرص على نيل العلم والتفاني في سبيله أشكركم على هذه الجهود التي تشبه جهود طلاب العلم في الجامعة الإسلامية بالمدينة النبوية وأسأل الله تبارك وتعالى أن يثبتنا على هذا الخير يثبتنا ويثبتكم ويديم علينا هذه النعمة النادرة <clears throat> التي قل من ينال مثلها أما الموضوع فقد طلب أن يكون باللغة المحلية من أجل <clears throat> تعميم فائدته وكذلك أن أكثر من يقع في هذه الجرائم أن أكثرهم من غير طلاب العلم فلكي يفهموا ويعرفوا ولعل الله عز وجل أن ينفع بهذه الكلمات نعرج من اللغة العربية إلى اللغة المحلية التي عرفت باليوربا لن يروي tí a ti ṣe ní èdè al-Qur'an al-Karim èyí tí èmi èyí fẹ́ pè lédè lárúbáwá bó ti ẹ̀jẹ́ sí pé bẹ́yàn bá pè lédè lárúbáwá ọgbà ṣùgbọ́n mi ìfẹ́ pè ní èdè lárúbáwá mo máa ń fẹ́ pè ní èdè al kí gbogbo mùsùlùmí ó lè bá àmà wípé kìí ṣèdè ẹran kan èdè kíni èdè ìsìláàmù tàbá ti wá gbà báyìí a sàlápá ń tètè láti pé káwà náà gbọ́ káti ẹ̀gbọ́ díẹ̀ wọ́n lẹ́nìkan máa sọ pé kọ̀gbọ̀ wá ń pọ́ àbí kò tí ẹ̀gbọ́ wá ń pọ́ kò tí ẹ̀mọ́ níwọ̀n bá náà tàbá ti pè ní èdè ìsìláàmù tàbí èdè alukùrán yóò sàwọn èèyàn lójú láti fẹ́ máa kíni kíkẹ́ ní èdè ohun báwo ti ẹ̀ ló ṣe rí èdè yorùbá o náà ni a ó fi pìrìsẹ́ǹtì kókó ọ̀rọ̀ yìí èyí tí ó ń dalẹ̀ rú tí ọkàn àwa ará yí ọ̀wà balẹ̀ mọ́ tí kálukú ń wó fẹ̀fẹ̀fẹ̀ káàkiri gbígbóláwà gbé bàbá yìí kọ́dà lómi sọ pé sáyé ti fẹ́ parẹ́ báyìí látara àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n náà bó ṣe dáyé bó ṣe ma lọ́jọ́ orí náà àà nígbàtọ̀ wà ní primary school ìṣọ́ ń pọ̀ tó báyìí kan gbọ́ ni èyí bí ẹ̀kọ́ kan ni eléyìí tó wá di gbamagbama ó fi wáyé pé a nílò kájọ fọwọ́wẹ́wọ́ àtòníjọba àtàwọn àfáà àwọn àfáà gidi la ń sọ kìí sáwọn àfáà onífàwọ̀ àti àwọn òbí òbí rere tí àwa mẹ́tẹ̀ẹ̀ta àtàwọn olùkọ́ olùkọ́ rere tí àwa mẹ́rẹ̀ẹ̀rin bá pawọ́pọ̀ tá a gbógun ti àdánwò àdùbáyì a lérò pé yóò yí padà ìdí nìyẹn tí ilé ẹ̀kọ́ fi wòyí pé bí ó ti máa náà ní ọmọ ẹjá wa náà ti contribution ti wá náà sáwùjọ pàápàá jùlọ àwọn àǹfààní kan bẹ́ ń bi tọ́pìkì yìí tí ó jẹ ti wa ní ọwọ́ ìparí ẹ̀ léyìn tó já sí wípé kódà kọjá sí pé ọkà ọba lẹ̀ jù báyìí lọ kọ́ mọ́sádánwò láwùjọ a nílò nǹkan náà fún ìfọ̀kànbalẹ̀ wa àti ìdáàbòbòra wa àti ìgbára wa sí sílẹ̀ kò níbi àwọn ewu báyìí àkọ́kọ́ kíwú náà torí gbélé kíwú láwà tí kìí bá ti lé kíwú àníyà síbi tí mo fẹ́ yà lọ ṣùgbọ́n gbogbo màkọ́mù kọ̀ọ̀kan lóníkíní makọ́ọ̀lù tí sábà ti wà nílé kíw ọ̀nà tá a máa gba present yóò yàtọ̀ sí bá a ti ń present lórí rédíò àbí tá a bá lọ sí bí agbálú àwọn ènìyàn <clears throat> yóò yàtọ̀ síra wọn <clears throat> a ní al-ikhtitafu wà mawqif al-islam minhu hukman وتحصينا الاختطاف وموقف الإسلام منه حكما وتحصينا أي اختطاف ẹlòmíà máa wọ̀ pé ìfìtìtọ́f bóò lọ́ ajẹ́ náà ni ìjínigbé kidnapping àbí ìjínigbé àti pé àyèwò ní Islam wà níbi nǹkan yìí nípa kí ni ìdájọ́ Islam lórí ẹ̀ bákan náà kí sì ni security àwọn ààbò tí Islam mú wá láti fi dáàbò bò wá kò níbi káwa náà má bàa ti ẹni tí wọ́n jí gbé sórí wa o ló fi wáyé pé ẹ̀kọ́ yìí bí ó sì wúlò fún ẹ o tún lè mú lọ bá bàbá àti ìyá rẹ̀ nílé àtàwọn ẹbí rẹ̀ wípé tí wọ́n bá ń kóyà sókè pé ẹ má fòyà àwa ti ní dáàmà sí tí nǹkan kan òfin ní ṣe kíni tí òfin ní sàwà wọ́n ní al nínú èdè Islam masdaru ikhtatafa wa asluhu khataf ó sùn lọ ní àbáyì wa asluhu khatafa tàbí khatifa naam wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ tàbí ní ìtìtọ́f masdaru ni ìpìlẹ̀ rẹ̀ látara ikhtatafa ní ti wá ikhtatafa náà tó nípìlẹ̀ tiẹ̀ náà alágbèká ni ikhtatafa wọ́n ní onílé ilẹ̀ nípìnlẹ̀ rẹ gbogbo ẹni tí ó bá kọ́ upsia yọkọ̀kọ́ kọ́ downsia náà wọ́n nípìnlẹ̀ wọ ìtàtọ́fà kì í ṣe alájà méjì náà ni ọlọ́fi bẹ̀rẹ̀ àgbèsí ayé iye ti bẹ̀rẹ̀ náà ni kọ́tọ̀fà tàbí kọ́ pé kọ́pìfà <clears throat> Ibn Faris ògbóǹtarìgì elédè tí a bá ní pèdèpèdè pé ìjìnlẹ̀ èdè ìkànnù wọn ni Ibn Faris jẹ́ ló fi jẹ́ sí gbogbo ọ̀rọ̀ tí ẹ̀ yọ́ta máa dá gbogbo ọ̀hẹ́wàdà pé kìníkà kìníkà aslun wahid wọ́n sọ fún wa pé mo fẹ́ pèdè fún ọ̀nì ìbínú bá ṣe pèdè lórí khatifa àbí khatafa ó ní al-kha'u wat-ta'u muttarid ó ní ìpìlẹ̀ kan ó ní ìpìlẹ̀ kan ó ní má ṣe yè méjì kha yẹn ìpìlẹ̀ ni tọ́ yẹn ìpìlẹ̀ ni fa yẹn ìpìlẹ̀ náà ni nàkúlù خطبته أخطبه على زنة علم يعلم أي علمته يعلمه آه. أو علمه يعلمه خطفته قل لك خطفته يعني خطيفة مضارع يقول يخطف لا في النية وسمته في مام يعني بي علم يعلم, يعلم. هو ما تقول كسر فتح كسر فتح آه، كسر ماضيا وفتح مضارعيا وتقول أيضا خطفته على زنتي ضرب يضرب أي ضرب يضرب أي خطف خطف يخطف ضرب يضرب kí wá ní túnmọ́ ṣàtọ́fà àti ṣàtífà ìtìlábọ́n fi ṣífà o náà ni kájá nǹkan gbà bákí máyà lọ́wọ́ ìtìlábọ́n fi alọ́nilọ́lọ́gbà kìí ṣe léyò ẹni tí ń lọ́nilọ́lọ́gbà òun tí ìdẹ kò tí ṣe ṣètọ́f òun ò ní rọ́wọ́ ká gba nǹkan lákòókò tó jẹ́ sí pé ẹni tá ń gbà lọ́wọ́ ẹ̀ tá bá ń gbà lọ́wọ́ ẹ̀ ó lè mọ́mù kankan ìgbà tán yọ́kàn wọ́wọ́ ni pé bí ẹni tó fagu sọ́wọ́ nìsín tí wọ́n já àgbà lọ́wọ́ rẹ̀ tí ò sì mọ̀gbà tí wọ́n tú kúrò lọ́wọ́ rẹ̀ èèyàn ní ìsìn àmà sọ pé wọ́n ti ìtìtọ́ fún nǹkan yẹn ní èdè lárúbáwá náà. yòkọ́lù xatifa sàmù ayé ìsà ẹ máa ní ìyẹn jọ́rọ̀ gbọ́ ojú ọ̀rọ̀ tó jẹ́ sí pé máa sọ fún ayé pé ọjọ́ra wọn díẹ̀ díẹ̀ sárakọ̀ khatifa ọjọ́ra wọn díẹ̀ ṣùgbọ́n tó tún jọ dáadáa jù ní ìstarakọ̀ àti khatifa torí pé ìstarakọ̀ ó tún ohun ọ̀sápamọ́ ju sárakọ̀ lọ sárakọ̀ gan fún ara rẹ̀ kájí nǹkan mú náà yẹn ń pè sárakọ̀ tẹ́ni tó wà ń bí òní mọ̀gbà tó ti gíní tó gbé sárakọ̀ náà ṣùgbọ́n ìstarakọ̀ ó tún sápamọ́ ju kájí nǹkan nígbà tó ń jẹ ọmọ lọ yẹn ni pé ó tún máa rẹ́rìn sí báyìí ó ní oṣù máa rẹ́rìn sí ọ pé ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó sì jalè kan tiẹ̀ ìstarakọ ni ọmọ rẹ̀ mi pé ìstarakọ ẹ̀ ti kátìfà àbí kátọfà wọ́n tún kíni wọ́n jọra wọn ah, wọ́n jọra wọn. ìwé ẹni ọlọ́wọ́n bá ti ròyìn àwọn àrìjànú níbi àyà ẹlẹ́ẹ̀kẹwàá ó ní ìlà màní kátìfà lè kátìfà níbi àyà àyà rẹ̀ kẹwàá na sọ́sọ̀ fat náà. Ìlà man khafifa al-khaffa fa atba'ahu shihabun thaqib. Náà, ọlọ́run ọba ń sọ wípé ayé àlìjẹnú ẹ̀rọ náà lọ́mọ́ o, ṣùgbọ́n àwọn kan máa rọ́nà lọ́nà yìí, náà làwọn tí wọ́n mọ ayọ́mẹyẹ, bàbá kan bẹ́ ńgbàtà wà ní kí wọ́n pè ní rẹ̀, ohun ìdẹ ìbáákà mẹyẹ ń ti. Ẹ̀sùn yọ báwọn, sọ́n pé ṣẹ́ màbáákà ẹ̀yìn àfáà tẹ́jú

sọmọ pé kí n tàn dẹun àárín sí mẹ́ àáfóúnjẹ síbẹ̀ tẹ́yẹ bá bà rẹ̀ ra ẹ̀yìn ọlọ́run fún ní agbára dé pé yóò rìn lẹ́yìn ẹyẹ tí ó fi dọ́tọ̀ ẹyẹ yóò sì ní mà kìí ṣe ayọ́mẹyẹ là máa ń gbé ah, ayọ́mẹyẹ là máa ń gbé kódà mọ́ọ́rán tí ilé rẹ̀ lọ́nà ara rọ̀ ń bẹ̀ mọ́ọ́rán tí ilé rẹ̀ ti ṣe mo ti sọ̀rọ̀ rẹ̀ tábà ti pé ayọ́mẹyẹ yóò sì juwọ́ sí bàbá ẹ̀ pé bẹ́ẹ̀ owó èdè nǹkan ẹ bá ti fẹ́ yẹ́ hàn pé ẹ kábà lọ́ọ̀kan ní lọ́mú wa ọmọ yóò sì yọ́ débẹ̀ yóò sì mú pákí báyìí ọba yóò rìn bíi àwọn yẹn ni wọ́n ń yọ tọ́bá yọ wọlé wọ́n tún yọ wọ sáma ọ̀yẹ́kẹ́ ẹ̀mọ̀ pé àwọn àjànú yẹn wọ́n ti ń tọ́ọ̀sì gan ọlọ́run dé sẹ́mọ̀ pa atọ́lára wọ́n sì láyà wọ́n lè tó ń yọ wọ́n rí àwọn kan náà tí yọ wọlé láti lọ jọ́rọ̀ bọ̀ tó ń ti bẹ́ẹ̀ náà bọ́ bá lọ bọ́ bá jí gbọ́ ààfin nǹkan tẹ̀lé ọlẹ́yìn pàtàkì bá bọ́m̀bọ́ a máa jálù lórí padà gbáà gbọ́ àwọn náà mọ sáré lọ jẹ́nà ló fi jẹ́ sí pé àwọn aláwo yìí àwọn fidanfidan ni wọ́n fi máa gba owó lọ́dọ̀ kíni lọ́dọ̀ àwọn ènìyàn torí pé information tí wọ́n fún wọn kìí ti pé lásán náà ìkànbẹ́ ń jọka ń jẹsẹ́ ò báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti ń la oògùn burúkú lára níbi tí a tó ti máwọn ènìyàn sọmọ̀ fún ìgbà ni àwọn jínú sí kíni wọ́n ti wọlé sí lára ni wà mí náà nínú sòósù ìyẹ́lọ́bà tó jẹ́ alkhatọ́f nínú àwọn orúkọ jẹ́mà pèsè ìtọ́nà ní alkhatọ́f yẹn ni pé ayọ́ nǹkan gbà lọ́wọ́ èèyàn náà lọ́wọ́ a máa yọ gba nǹkan a sì máa yọwọ́ ààyè tí ẹ pé èèyàn ó rò pé èèyàn ò lè wọ́bẹ̀ nínú àwọn nùsùsù ṣẹ̀rẹ̀íyà tó wà nípa khatọ́fà àbí khatífà ó náà ni ọ̀rọ̀ ọlọ́wọ́ bá bá kọ́ra يكاد البرق يخطف أبصارهم بيناني أولا بطبعنا سورة الأنفال آية 26 أولا بطبعنا واذكروا إذا أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس أي تخافون أن يتخطفكم الناس ọlọ́run àwọn mùsùlùmí létí pé ẹran tí ń gbà tẹ́ tó nǹkan tẹ́ ìjàmọ́ nǹkan kan táwọn èèyàn ti recognize bí ẹ̀sìn máa ń tayé nìyẹn o bọ́ọ̀ náà ti wà ní ìsìn ládùúgbò rẹ̀ wọ́n recognize kódà bàbá rẹ̀ àwọn èèyàn rẹ̀ recognize ṣùgbọ́n tó bá dúró lórí dáadáa tó bá rìn lọ lórí dáadáa ó dẹ̀ntá yóò recognize wọn ọlọ́lẹ́yìn mọ́mìnì ẹran tí ń jẹ́tẹ́ kiri tẹ́ jẹ́ nǹkan kan mùsọ́rọ̀ àfúnà fi lọ́ọ̀bù ẹlẹ́ nílẹ̀kulẹ̀ تخافون أن يتخطفكم الناس ẹ̀rù ti ń bá yín gbogbo ìgbà náà yí pé àà ní ẹmà fẹ́ jí gbé kò lè tó bá wọn kọ́dà kọ̀ sí nǹkan tí ó tẹ̀yìn ẹ̀ jáde ẹ̀sọ́ mọ̀ fáwọn tí ń já èèyàn gbé nì wọ́n a máa wo ẹni tí wọ́n gbé náà wọ́n wípé sí tá bá gbé sí nǹkan kan ò ní kí ni tí ò ní ṣẹlẹ̀ ni wọ́n fi gbé ọlọ́run ní ẹ̀yin mùmí nígbà náà ẹ̀ jẹ́ nǹkankan tí a bá ti ẹ̀yìn gan ẹ̀rù ń bà yìí wọ́n ní àyà yìí fi wá yí pé ìjínigbé ti wà tipẹ́ kọ̀ wá sí nǹkankan tí máa bí ìjínigbé èyí tẹ̀sẹ̀sẹ̀ rí yẹn kọ̀ jẹ́ mi lójú o torí pé gbogbo ìgbà táwọn èèyàn bá ti ń jìnà sẹ́sìn ọlọ́run bí wọ́n bá ti ń bẹ́yìn èèyàn bá takú pẹ́lẹ̀ sílọ́n náà dì sí náà wọn ò tí jíyàn gbé wọn tó máa jíyàn gbé sí náà sí ọlọ́run lè rìdíìsì olóòdè pa náà náà ìyẹn ni pé àwọn iṣẹ́ àwọn ẹnìkan máa ti bá máa jíyàn gbé bákan náà àyà mi inú hajj àyà 31 ọlọ́wọ́ bá tọ́kọ́ wọ́n yóò ṣíríkì bílá wọ́n yóò ṣíríkì bílá ìfàkà àtìnàmà kọ̀rọ̀ nínà sáàmà ìfàkà pọ̀kùn tọ́lì àwòtà rí bí orílẹ̀ òbí mákàánì sàíkọ̀ fàtàkọ́fòfò tọ́yì ẹyẹ náà máa jí nǹkan gbé ṣùgbọ́n ẹyẹ tí ó jíyàn gbé láàrin <laughs> kìí ṣẹyẹ kékeré ẹyẹ abàmì náà ń pè nìyàn ẹ̀yẹ kíni ẹ̀wọ́n náà mọ̀ pọ̀lọ́ ńlọ́rọ̀ nù ìtọ́lọ̀ ń bá ara wa kódà ó lè mọ́ jù báyìí lọ yóò gbé tó tó sámà yóò gbé tó gbé lẹ́ẹ̀kan náà tìrí pé kì ní ń gbé mọ́ akànfi ti sábàbí lásán ni àṣẹ ọlọ́run ló fi ṣe kíni ẹyẹ náà ń jí nǹkan gbé ló fi jásí pé nínú àwọn nǹkan nínú àwọn orúkọ tí a máa ń pẹ ẹyẹ xatọ́ọ̀fù náà wà mí ìwọ náà ti lọ nù ó náà ni a ń نعم من آية تنصر خطف أبي يخطف أبي خطف من يعني آية صوت القصص آية 57 فلما بسقين وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أو نتخطف من أرضنا أما آه منافقين يو أسكيف كان موافع النبي نبئة أمي ولي جاكين كواف kí wọ́n tẹ̀sìn kí wọ́n sórí burúkú kan wò mí ọ̀sẹ̀ ìsìláàmù tí ó mẹ́rin sórí tí wọ́n á jí mi gbé nígbé torí pé wọ́n mọ̀ pàrọ̀ mùsùlùmí ò fọ́nk bí ìkanú àwọn ẹlẹ́sìn kejì sí ń pariwo nísìn wípé bí wọ́n ti gbé wá wípé wọ́n sọ wípé obìnrin tó bá fẹ́ tí ó bá fẹ́ kú sínú òṣì àfikọ́ gba ẹ̀sìn àwọn àwọn gbogbo ẹ̀yin obìnrin tó bá fẹ́ sẹ́ẹ̀sìn tẹ́ fẹ́ láyé ẹ má bọ̀ wá áfìyín lówó ti ń pariwo nìyẹn tẹ́mọ̀ pé tí ń sọ náà ní wípé òṣì tó bá ti lè sẹ̀sìn sí ìsẹ́sìn àwọn ènìyàn ó sì kí ni ó tó sí àwọn mùnábìkì náà sọ bẹ́ẹ̀ fáwọn nàbì sallallahu alaihi wa qalu lápapọ̀ ni wọ́n sọ ìtọ́jọ́ mélódìdì náà ayà ẹni pé àwọn gan ti kọ̀rọ̀rù pé hùdá ni hmm. àwọn gan wọ́n ní ẹ̀nà tàbí ẹ̀rẹ̀ húdà tá bá tẹ̀lé ìsìlámù tá fún ní tààrò yìí pẹ̀lú húdà yìí à <laughs> nùtàkọ́tọ̀f min abdina wọ́n ní à wọ́n já wọn gbé o ẹni pé wọ́n kidnap àwọn wọ́n mú excuse wọ́n bẹ̀ ń gbà náà ọlọ́run mọ́jà wọn jíwa gbé tí wà. Suratul Ankabut ti bẹ̀ náà wà ń bẹ̀ náà awalam yaraw anna ja'alna haraman aqidan wa yutakhaffafu an-nasu min hawlihim ọlọ́run ní sẹ́ẹ̀rí máa júwe kankan náà wáyàtà ń kára àmàrí khawfu khawfu ìyàn bẹ̀rù ìjínigbé ni tí àbátiwárí ah, tàbátiwárí ti ní pé kò sí amúnù yẹn tẹ́ bá fẹ́ rí amúnù ẹ palẹ̀ ìjínigbé mọ́ kò nílẹ̀ eh, ẹ̀rí pàwọn ayẹyẹ ń sọ̀fọ̀ ọlọ́run pé àwọn alámúyà ọ̀rọ̀ tẹ́ rí ní pé àwọn ọlọ́run ọba aṣọ haramu maka àníkọ́ kan ọba lẹ̀ ń bẹ̀ wọn ò ní jiyàn gbé ń bẹ̀ wọn ọ̀sán ń ọwọ́ abẹ́ sọ nǹkan tí nù túmọ̀ ìfọ̀kànbalẹ̀ tàbí sí maka tó jẹ́ sí pé kò sí ń bẹ̀ mọ́ tó wá wà láwọn abòmí ọwọ́ ní wàyúta kọ́tọ́fù nna súnmí haúlihìn àwọn ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ Mẹ́kà yamani ni o ọlọ Iraq ni o ọlọ sí kílókù ẹ̀ ni o ọlọ sàrẹ̀lọ́ ni o ọlọ gbogbo agbègbè yòókù ni wọ́n ti kíni Nàìjíríà gbẹ̀mí ọ fi yíwa yí pé ibi tí amúnà bá wà kò ní sí kidnapping mẹ́ ibi tí a bá ti rí kidnapping kò sí kí níbẹ̀ kò sí àmúnà so yíya ìyẹn ó jẹ́ ká mú ewu tó wà níbi gbogbo tẹ́tàn ẹwà burúkú ń ṣẹlẹ̀ yìí naam anábìwọ̀n alẹ́ sọ́dá tó wọ́sẹ̀lám àwọn náà sọ́nù ìṣẹ̀lẹ̀ ogun Uhud torí àkókò báyá kí n sọ yẹn rẹ̀ hadith tán sọ nígbà àwọn lójú ogun Uhud wọ́n sàsọ́ọ́lẹ̀ ìgbé àìbàmà àwọn náà sọ̀rọ̀ idha ra'aytumuna تخطفنا الطيب النبي náà sọ jáde sallallahu alaihi nínú àwọn nùsùsù tàà gbé jáde ní a máa rí àwọn nǹkan bí mẹ́rin mú jáde ń bẹ̀rẹ̀ náà ní pé a nílẹ̀ ìtìtọ́fà fi jẹ̀mí ìsìyà fi ṣàrùn wà bẹ̀rẹ̀ gbogbo tí wọ́n ń pè ní kájí ní gbé kò sóore kankan mẹ́ sọmọ̀ dámi lóhun ọwà àbí ọwà pípa èèyàn ètò lóore ń bẹ ẹni tó pa èèyàn tàbá pàwó náà olóore àbí olóore ẹ̀ẹ́ ṣùgbọ́n ìdí ni pé àti ètò zẹ̀ẹ̀dẹ̀ kí ló pẹ̀ ṣàrùn àbúrò ni àti ẹ̀rí ẹ̀sùwẹ́sà kankan pé a máa jíyàn gbé o tọ́jẹ́ sí pé àǹfààní tí wọ́n ń bẹ kò sí àǹfààní ẹlẹ́ẹ̀kejì àní gbogbo tí a bá ti ń pè ní ìjínigbé anti ìfọkànbalẹ̀ anti security insecurity náà ló kọ ẹ̀yẹ tó bá ti rí báyìí kò sí security ni ìlú tẹ́ bá ti jẹ́ jíyàn gbé ìlú wọn láàbò kọ́ntù tẹ́ bá ti jẹ́ jíyàn gbé kò sáàbò níbẹ̀ tó àwọn pé kanyẹ̀ ìṣẹ̀lẹ̀ ń kàǹkárà náà ní àrí àbọ̀ ọmọ kàǹkárà ní Katsina state èèyàn ó lé kiri kíní ka ni kí wọ́n lọ jíyàn gbé bá ọ yẹ kí ẹ pé yìí kò sí tẹ́ ń pè ní sí àtàbà pé ní sí kí àtàbà pé ọ àìpé rí kò sí sí gámẹ̀ wọ́n ẹ̀sẹ̀ ń gbọ́ sí wọ́n ní ẹnìkan náà fẹ́ jíyàn gbé àbí nǹkan iwu ní asúnná ní àbí sóòtọ́ ni ẹ pàtẹ́ ẹ̀fà ń parí alùpẹ̀ tó bá mọ́ bó ṣe rí gan yọ́ wà sọ fún ṣe lónà ní sáyé láti wáyé ìlú tá bá ti rírù nǹkan bá ń bẹ̀ ẹ̀sọ pé kò sí kíni kò sí fọ́kànlá tí kì nationality country ní kódà Ghana ń lẹ́m̀bẹ̀wò tí wọ́n bá kó wá Nàìjíríà lónìí yìí pé ó fírí o tó bá fẹ́ dọmọ Ghana o mọ́mọ̀ pé gbogbo ẹ̀yìn ẹ̀ kò lọ síbò tí lọ́ fà á kò síbọ̀ kan bá lẹ́nu ara àwọn nǹkan tí pa ìlú oorun jù láyé òun náà ní àìsí security mẹ́ ìyẹn lọ́fà táwọn kèfèrí tí wọ́n bá fẹ́ tú ìlú kan wọ́n da insecurity síbẹ̀ wọ́n bá ti kó bẹ̀ báyìí ìlú yẹn ò ní rojúmọ́ kò ní dàgbà kò ní lọ sókè mọ́ nàmìyẹ́ báyìí ẹlẹ́ẹ̀kejì ní àwọn àǹfààní tó wà nínú súta wíìnì wọn náà ni annahu yajlibul khawfa yajlibul khawf ipe insecurity ni ima fakini ìbẹ̀rù gbogbo ìyá ọlọ́mọ ní ìsìn ẹ̀rọ ọmọ bá wọn wọ́n ní gbọ́mọgbọ́mọ tó ti dé o kódà ìyá mi ọ̀tẹ̀ lọ́mọ ẹ̀dẹ́ léèwé yóò tún lọ mú nǹkan padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkà máa fi ránṣẹ́ gbọmagbọma ń bẹnu wọn náà ó fẹ́ẹ̀rí nǹkan ṣòkò ní sí ìfọ̀kànbalẹ̀ òní sí ẹ̀rọ ọmọ bàwọn èèyàn ẹlẹ́ẹ̀kẹrin annahu yóò bẹ́ẹ̀ni tábà ti ń jiyàn pé lọ́mọ pé oúnjẹ ò ní pọ̀ ọ̀nà náà ti ẹ̀pá oúnjẹ náà ọ̀rọ̀ irú àgbẹ̀ eléhùn náà ní ìsìn tó bá yẹ sí pé éka méjì péré lóko ẹ̀ lẹ́nì kọ̀ọ̀kan wọn òye éka àtàlù so rò pé nǹkan tí wọ́n gbìn lákòókò gbà tí wọ́n pa ẹni tó ní okòun ó rò pé nǹkan yẹn ó yè mà wọ́n bì sí pẹ̀lú bàbá tó kù wọn ò ní ráyè rojú tó kó yẹn rárá bó ti wá lọ káàkiri ni ẹlòmíì ò lè lọ síbi oko láti dáná so ní jẹ́ kí oúnjẹ wà tó ń ọba ti pọ̀ yóò ṣe kí ni ìyá ọ̀wọ̀n wọ́n náà mọ̀ ìtẹ́rìn ráìsì bàbá wọn ráìsì kan ló jókòó tí mò ń wé àbí ọmọ yìí dáhùn rà á tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò tí ìkọjá áwọ̀ sáà ti dàgbà tó nǹkan wọ́n náà mọ̀ yìí tọ́ rà á èló lọ́ra tọ́ rà tó kéré nígbà tó dáyé àfá àníò báàgì mọ̀tọ̀ bóyá 7,000 7,000 ọ̀pọ̀lọpọ̀ yìí lọ bá 7,000 per bag ní ìsìnkọ́ 20 àwọn yẹ kọ́ ọmọ pé kí lọ́fà gbogbo eléyìí ara àwọn àìsí àwọn àìsí fọ́kànbalẹ̀ ìkìtọ́ọ̀fù máa ń fà náà tọ́pì kékeré kan tá a mẹ́rin ta fẹ́ túwìtì ní ìsìn náà ni lè máa bẹ̀ tá a bá ti àwọn rí pé àwọn èèyàn jiyàn gbé ọyẹ ká béèrè pé kí ló fà gan tí wọ́n ń jẹ èèyàn ni wọ́n ń sè wọ́n jẹ tẹ́mùtẹ́mù bá jí sukó ní ìsìn á pé yóò lọ jẹ ni àbẹ̀kọ́ta bọ́ bá jí àbàdo kó ní ìdáàbò yẹn ó ní díẹ̀ ó jí káàgbé àmà fún afẹ́ ṣe nǹkan kan àwọn tí wọ́n ń jiyàn pé ìkín ni wọ́n fi ń ṣe gà. lọ́mọ wípé oríṣiríṣi àwọn èròǹgbà iná ni ọ wà fún àwọn tí wọ́n ń jiyàn gbé ṣùgbọ́n kọ̀ǹdíṣàn àwọn ṣe kí ni ọ yàtọ̀ síra wọn mẹ́rin àwọn kọ̀ǹdíṣàn tí wọ́n fi ń jiyàn gbé mo bí mélòó kan wá mẹ́rin wá fún wa alákọ̀ọ́kọ́ àwọn òpìdán جلس مكانك ليش السحرة يستطيعون السحر غالبا àwọn òpìdán wọ́n ṣe kí ni wọ́n ń jìyàn gbé nítorí àwọn òpìdán ni àwọn alásàtí àwọn jálàbí àwọn aláwo àwọn jálàbí gbogbo àwọn ìràwọ̀ ẹ̀wọ̀ ó jálàbí babaláwo ó ń dálejò tó ní àwọn páàsì onítọ̀ Gbogbo àwọn yẹn yàtọ̀pì fún ilẹ̀ tẹ̀. Àwọn yẹn jábá jíyàn gbé wọ́n ń gbé wọ́n torí jábá fi ṣe àṣírí ni. Wàhádà ó wọ́n máa rúkọ̀ ní ìtayé mọ̀ ń gbà kan nìyẹn o ó ìtún ń bẹ ní ìsìn náà ti sin náà kọ́ tẹ́lọ lọ́wọ́ ọlọ́run kó gbogbo kó fìyà jẹ gbogbo orú wọn wọ́n ń bẹ di sin náà ìta àmà náà ni yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé tí wọ́n bá jẹ́ àwọn èèyàn gbé wọ́n fẹ́ lò wọ́n fẹ́ lò wọ́n fẹ́ fi ṣe oògùn subhanallah wà mí ní hikmati ṣẹ́ra inú ọgbọ́n òye àbí ìjìnlẹ̀ táàmà rí nínú ṣẹ̀ríà òun náà ni pé wọ́n ní kí ní ìdájọ́ táàmà fún ẹni tó bá jẹ́ oúnjálàbí àbí aláwo àbí páàtì onítọ̀ tí wọ́n bá gbà mú pé ó ń ṣe síhìr ó ń lo ìlànà ìlànà ṣètọ́n kí ní ìdájọ́ rẹ̀ wọ́n ní kí ní alkot Ah, pípa àyàn ọ̀jọ́ wọn lójú ẹ̀rọ ẹni tí wọ́n mú yé máa já ẹbí lé babaláwo náà ń lé rẹ̀ àbí ẹ̀rọ ní bàbá rẹ̀ ti kú tí mo ń gbọ́ nìyẹn o tó bàbá ẹ̀ kú kí ló kí ní tẹ́ bàbá rẹ̀ aláwo níbo ló ti bá mímọ́ pààyàn a jẹ́ pé bàbá rẹ̀ ẹ̀ tètè mú ni òun náà ti kí ni ó ti pààyàn tẹ́lẹ̀ fọ́mọ́ tó máa pààyàn iṣẹ́ àwọn babaláwo nìyẹn o gbogbo ń jẹ́ wọn pè ní babaláwo àbá àfáà tó náà ti dún jálàbí àbí páàtì onítọ̀ gbogbo àwọn yẹn pátápátá ó kọ wọn ò náà ni ẹni sahara náà torí pé àwọn tẹ́wọ̀n ní gbogbo àwọn táwí ní ọ̀rẹ́ ìṣòlópọ̀ wọ́n jẹ́ wàkúlò wàléyìn mú kọ́ ìdà tí wọ́n bẹ́ẹ̀ sọ fọ́ wàkúlò wàléyìn lè ṣaitan fàhúwà àdúwùn lè ìsà tó bẹ́sù jẹ lọ́wọ́ mọ̀ pé ọ̀tọ̀ ọmọ èèyàn ni kò sí bó ti fẹ́ ṣe bí ọ̀fẹ́ tí ọ̀rẹ́ rẹ̀ yẹn tú láti ẹ̀fí láyé ọgbọ́dọ̀ bá wọn sọ̀rẹ́ tó bá fẹ́ kí máa dá ọ ọ̀pá àyàn ẹlòmí ń pa ìyá ẹ̀ ẹlòmí ń pa bàbá rẹ̀ ẹlòmí ń pa ọmọ ẹ̀ ẹlòmí ń pa ìyàwó ẹ̀ ẹlòmí ń pa ìmọ̀yẹ ọmọ ọmọ mẹ́rin lọ pa yóò òkun sí ẹni nọ́mbà bí ti ń pa wọ́n tó ní gba ráǹkì lọ́dọ̀ àwọn èso ni wọ̀lá àtúntò ayìlọ́nù قاعدة عكسية وكل ولي للرحمن فلا يمكن أن يكون عدوا للإنسان gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ wà ní yìí tọ́lọ́n fọ́jọ́ rẹ̀ ọlọ́n kò sí èsì fàláyùm kìnà yẹ̀kúnà àdúwọ́n lìlẹ̀yìn kò sí ti kọ́ wá jẹ́ ọ̀ta ọmọ ẹ̀dẹ́ ènìyàn fakún wà ní yàn lìláyà abdallah náà wàrúbàmá ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì náà àwọn sábàbí tí wọ́n fi ń jìyàn gbé ọlẹ́rìn ni alèkùtì tọ́wọ́ fún lè bẹ̀yì wọ́n a máa jìyàn gbé nítorí pé wọ́n fẹ́ tà wọ́n a máa jìyàn gbé nítorí pé wọ́n fẹ́ tà sórí tara kọ̀kọ́ ni wọ́n a máa jìyàn gbé lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n a máa pa ẹni tí wọ́n bá jí gbé ni làwọn tó ní jálàbí nǹkan kan wọ́n pa ni àwọn aláwo wọ́n pa ni ẹlẹ́ẹ̀kejì yìí wọ́n a máa jìyàn gbé nítorí pé wọ́n fẹ́ tà lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ọmọ kéékèèké ní a máa jí gbóǹgbà ọmọ kéékèèké ọmọ tí ò ti dàgbà ọmọ tí ẹ̀rẹ́sẹ̀ bí yọ ọmọ oṣù kan ọmọ tí ò ti ìmọ̀ kankan wọ́n fẹ́ tà nítorí pé tí ọba tí ìmọ̀ kankan tí wọ́n fi tà kò ní mọ ilé mọ́ ibi tí wọ́n tà sí náà ni yóò rò pé bàbá àwọn náà ni ìyá àwọn náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ra rú eléyìí báàdù mọ̀nìbùtúlìyà bèèrè ọkùn àwọn tí ọlọ́run ọba ọba fún lọ́mọ ní ẹsẹ́bà máa ń lọ wá pé ẹra bá ń gẹ̀ẹ́sì kí ní mo fẹ́ ra ọmọ wọ́n máa ń ṣe báwọn ìrìn ẹlẹ́ẹ̀kejì mọ̀ ní wọ́n ní sábàbí tí wọ́n fi ń jíyàn gbé ìkankanú ẹ̀rọ nù ẹlẹ́ẹ̀kẹta àwọn míì jíyàn gbé nítorí owó lásán ni kí ni wọ́n fẹ́ pa فالمختطف هنا غالب أو فالمختطف هنا غالب نعم أنت تجيك بلا رين لا بلا بلا وين كابا با تريد با با owó ní wọlé títí pọ́ fẹ́ lò fówó àwọn alákọ̀ọ́kọ́ ní a máa ń lo èèyàn pé àfẹ́ fi sówó ẹlẹ́ẹ̀kẹta yìí wọ́n gbé e nítorí kó lè bá méèkì kíni mọ́nì ni ah. torí pé ẹni tó jíyàn gbé gangan ẹni ẹ̀ntẹ́ ẹlẹ́ẹ̀kẹta tá ń sọ yẹn tó jíyàn gbé nǹkan ni ó kọlù àwọn ará ilé ẹni tó jí gbé yọ́ wà máa sọ fún wa pé ìfà olébò hún bil fìdá yọ́ máa sọ fún wa pé ẹ̀sàn yìí báyìí wọ́n wà máa dúnàdúrà àbí ẹ̀sàn 2 mílíọ̀n ọ̀dà sọ́gbà kọgbà sọ́gbà kọgbà tọ́ọ̀mù ìtí tọ́ọ̀mù ọkọ àti ìyàwó tí a parọ́ fún lẹ́nu jẹ́bẹ́ta náà lè náà ọkọ àti ìyàwó wọ́n ní pé bàbá ìyàwó lówó lọ́wọ́ ọkọ ò sì ní owó lọ́wọ́ òun àti ìyàwó àgbí lára pé jẹ́ ká sọ pé wọ́n jí ọ lọ so àwọn náà ni wọ́n sọ fẹ́ tó jí pé kọ́ máa kọ́ọ̀lù bàbá ìyàwó pé 15 um, million lọ́sàn-án ṣùgbọ́n lẹ́wọ́n ti gba owó nǹkan ọkọ àti ìyàwó náà ni wọ́n tún jọ máa ná owó nǹkan náà mélòó ni ọ̀sẹ̀lẹ̀ nàìjíríà yìí ẹlẹ́ẹ̀kẹrin wọ́n á máa kidnap nítorí political eh, purpose pé bọ́yá eh, òṣèlú sẹ́mà pé gbogbo ẹ̀lọ́dàpọ̀ mọ́ra wọn nàìjíríà dáwà yìí gbogbo mẹ́rẹ̀rin ẹni ń bẹ ìgbàtọ́ ọmọ rí léyìí lọ́pọ̀lọ̀ wọ́n á dá kọ́dí òkútà wọ́n lè pa lé ń gbà mí wọ́n sì lè má pa ń gbà mí eléyìí wọ́n lè pé ẹ̀ta ọkọ̀ gbiná tó ibi tí bá ń bẹ lórílẹ̀ lásìkò tá fẹ́ dìbò yẹn kò ní jẹ́ káàkiri kíni ká wọlé ẹgbẹ́ ńlẹ̀ ẹ̀pẹ́ ẹ̀rí mọ́ sẹ́máyà ti wọlé tán àmà ti rí ẹ̀nà ọkà kéde pàà ti rí padà eléyìí gáàlìbà máa yẹ kúnnù fi àwọ̀kọ́ bílẹ̀ ti kí wá nípò tí islam wà lára ká máa kidnap ìdáhùn ní sókí huwa tahrim wọ́n ní pé haramu ojúlówó kíni haramu náà kí ṣe haramu tán sọ pé àwọn kan sọ pé makiru ni o àwọn báwọn kan bẹ̀rẹ̀ jẹ́ pé àwọn kan ní makiru ni o àwọn kan ní haramu ojúlówó kíni haramu حرمه وأنه يحل فهو من الحرابة ولو أنه حرابة دعون من مسألة يعني الله بسنا القرآن أني سورة المائدة آية 33 ọlọ́run bá sọ wípé innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'awna fil ardi fasadan an yuqtalu aw yusallabu أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفعوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم يا ماري يا رب ما يسلعني àwọn ní tafsir wá sàlàyé ìyàmẹ́rẹ̀rin yìí pé torí pé bí wọ́n ṣe ń balẹ̀ jẹ́ náà jù àwọn lọ ẹni tó jíyàn gbé ní ìsìn tí ọ̀pá tàà fi gbà lọ́wọ́ rẹ̀ ọ̀yàtọ̀ sí tó jíyàn gbé tó ti gínà tó ti pa tó ẹni tó kúkú ń bẹ́ o mo ti ẹ̀ yanu wọn mo wò pé àwọn yorùbá ní adìẹ ife gíní kì í ara wọn ẹ̀yin èèyàn yìí ẹ̀ tí ẹ̀ ti là ara àti ẹ̀ bí adìẹ kan jù yín lọ ǹsọ́ ọ̀rẹ́ ẹran tó jẹ ẹran rí ọ̀rẹ́ tó jẹ rí àtọ̀ ẹranko tí jẹ ẹranko kì í ṣe bẹ́ẹ̀ ní ìmí ní ológbò Hmm, ayé yìí ti bàjẹ́ nítorí wípé kò sí làákàyè ńbẹ̀ rárá ká tó sọ̀rọ̀ sẹ̀ríà ajẹ́ ìjẹ̀fún ara wọn ẹ̀yin ọmọ Yorùbá yìí ẹ̀yin jẹ̀fún ara yín ẹ fọ́ kalẹ̀ báyìí wọ́n tún pọ̀ ìfún ọmọ èèyàn wọ́n tún ń lò fún ọmọ bọ̀bá dọ́dọ̀ wọn ní ìsìn yẹn owó àwọn ìyájá ń ta lékúlẹ́jà lẹ́ wọ́n ká wọn lẹ̀ pátápátá tàbá fẹ́ fọ́lẹ̀ mọ́ torí ẹ bá túnú sọ́ọ̀pù wọn mẹ́ ìgbọ́dọ̀ mẹ́rìndínlùn kàwá mẹ́ mọ́ wọn gbọ́dọ̀ sọ́ọ̀tà ni ó lè bí wọ́n ṣe pè mọ́nu àbí ọ̀fẹ́ ra mọ́nu ìtumọ̀ ọ̀fẹ́ ra mọ́nu ni pé ọ̀gbọ́dọ̀ sọ fáwọn èèyàn pé mọ́ ń ta páàtì ara ènìyàn wọ́n sì mójú ara wọn tẹ́nìkan bá wá tí wọ́n bá mọ́ rí dáadáa àwọn ò ní dáa ló wọ́n bí àwọn ìtarú ẹ̀ o ṣùgbọ́n ní tí wọ́n ti jọ ní awo láàrin ara wọn kódà bọ́ fẹ́ ra tútù tí ọ̀bà sí ńlẹ̀ yọ̀sọ̀ fún ọ pé ńgbàgbà ìdíjọ́ mẹ́jọ yóò ti wà lẹ̀. mìíràn sí àwọn afẹ́ túlù sí làá sọ àwọn lékulẹ́já ń sílẹ̀ akàǹkù lékulẹ́já ni léèyàn ní léku léèyàn lẹ́ran lóko ẹ̀. ìlú ti bàjẹ́ àápadà sọ̀rọ̀ ní tó yẹ kí gọ́fúmẹ̀ntì ṣe ta kàn ń wòran lásán bí ẹ̀rọ kí n tún máa gbára ìbágbára náà ni pé ẹni tí ọba fẹ́ gbọ́ lẹ́rọ̀ káṣe kí ni ilé ó sì mọ̀ tùmọ́ kan wúra náà ni pé afẹ́fẹ́ wọlé lẹ́ẹ̀kejì afẹ́fẹ́ ọ̀fẹ́ sọ lẹ́nu democracy àdánwò ènìyàn wípé kọ̀sàgbára fún kí ni fún tí wọ́n bá mú wèrè kan ní ìsìn tó bá ilé sọ fáwọn pé òun ní èèyàn two thousand wọ́n fún ọ tó bá fẹ́ wọlé lẹ́lẹ́kejì wọ́n rí lìṣẹ́ ní ìsìn torí pé ẹrú gbò làwọn ará ayé ní ẹgbẹ́ ẹni tí wọ́n bá dìbò fún ọ̀yàn ọlọ́nkọ́ sàánú wa nàìjíríà náà ibi tá a ti lọ náà ni wípé ipò tí islam wà lórí ẹni pé haram ni àáyà yìí sọ fún wa pé oríṣi ìran ìyà mẹ́rin a lè fi jẹ wọ́n bìtán ti mú ayà yìí ni pé yuharibuna Allaha wa rasulahu àwọn onímọ̀ ní ọlọ́run ní yuharibuna Allaha wa rasulahu ẹnìkan ò lè gbógun tó ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ yẹn ni pé yuharibuna amra Allah wa amra rasuli bákan náà wa láàájílè ibò tẹ̀mùhìd lọ́wà ń tẹ̀ni ẹgbẹ́ wọn tẹ̀mùhìd mi ó pè ní mọ̀ fún ìlàjẹ́ wọ̀yọ́ sáwọn àfilẹ̀ fata da ó yóò ti yọ tẹ́ múnú náhù wọ́n bá ń sọ̀rọ̀ mọ̀ fún olùmọ́tòlákù fún ọmọ sọ àníwá wọn ìtí wá fákọ̀ masdaruhu fi'luhu waznan wa ma'na wa ma wá fákọ̀ masdaruhu fi'luhu ma'na la lafzan ìnáà nìyí ويسعون في الأرض فسادا انت تقول ربي ويسعون في الأرض سعيا يعني فسادا انه مفعول مطلق ولا وهي وما بلجة كلا سوا أن يقتلوا بانتما أن يقتلوا يا فانيت ويا أن يقتلوا يا مين بو اي بلادا وقبا وني باكوبا اسمعنا ìyàtọ̀ ń bẹ láàrin àárín yókòtàlú yókòtàlú kan ọpa wọn jẹjẹ wọ́ọ̀rọ̀ ikú tútù náà ni àárín yókòtàlú ẹpa wọn ní ikú gbóná ìpakúpa kí ló fàtí wọn fi fi pakúpa sára rẹ̀ torí pé òun náà ti sẹ́kíṣẹ́ ìdínú bí èèyàn bá ti sẹ́kíṣẹ́ tí ọ̀bà lágbára púpọ̀ wọ́n lè fún wọn pa látàn ṣùgbọ́n eléyìí àárín yókòtàlú ẹpa ní pakúpa

àní pa àwà kàmọ́bẹ̀ pa tí ò lè jábọ́ láíláí gbogbo èèyàn wà máa wò ó bí ẹjọ́ mẹ́ta ní olóko tó ṣe pé kíni ó rí pé yóò kù mẹ́ gbogbo èèyàn máa wò ó ó rí pé mẹ́mórì rẹ̀ ò lè gbàgbé láíláí ṣùgbọ́n ìtẹ́rẹ́ ju dáyà sí lórí tẹ́ǹkà pálá sẹ́hùn rẹ̀ ah, yóò sì lọ́nà brain ó rà àwọn ẹni tí wọ́n wà láti Ìbàdàn pé mo fẹ́ wá wò rán àárín yẹn láti Èkó pé mo fẹ́ wá wò ó ayé ti rọrùn ní ìsìn bá ya fídíò rẹ̀ kọ́ sẹ́ndì ẹ̀sìn jẹ́mi náà wò torí pé ọpẹ́ lórí ilẹ̀ ìdíjá fi ní àwòyò sọ̀lábù káwọn èèyàn ó lè bá kẹ́kọ̀ọ́ mẹ́ ẹ̀kan o ló fi jẹ́ sí pé a máa fi kíkànkan má gbélébù a máa fi ṣe discipline nínú sẹ̀ríà Islam tí yàn bá lẹ́tọ̀ sí wọ́n sì bẹ́ẹ̀ fún. àwòtò kọ́tọ̀ àìdíhìn wọn àrùjúlò mọ́ mẹ́rin kìláàrù ẹgbẹ́ wọn ń pa sí ìpayọ̀ ọwọ́ ọ̀tún ẹsẹ̀ òsì ọwọ́ òsì ẹsẹ̀ ọ̀tún ẹgbẹ́ pa sí ìpayọ̀ kì wá ti pẹ́ gọ̀wọ́ nìkan ẹgbẹ̀sẹ̀ no ẹgbẹ̀wọ́ kan ẹgbẹ̀sẹ̀ kan bí ti wá sáyé sẹ́mọ̀ pé yọ́ ma sọ pé ikú ju mí ẹ̀wọ̀n ọ̀fẹ́ kó kú wọ́n fẹ́ kọ́ tẹ̀sí nà ìdí ní ti ẹ̀dá àti máwọn ìdájọ́ yẹn wá kí ti kú ẹni ń lé ń bẹ̀rùn kó tẹ̀sí ló fi jẹ́ sí báyà náà sọ ń parí pé dúnìyà ẹ̀rọ abẹ́kẹ̀ sẹ̀sìn láyé nìyẹn ní gbogbo ẹni tó bá ń kidnap ọyẹ wọn fi sẹ̀sìn kí é ti ká pa lásán àbí agbé lọ sí Òṣogbo agbé lọ sọ́dọ̀ ọlọ́pàá òun náà tó wá ń ṣẹ́jú pẹ̀wùpẹ̀wù ọ́n ṣẹ́jú kí ni bí sẹ̀ríà ti wá nìyẹn ló fi jẹ́ sí pé sẹ̀ríà ló lè fọlẹ̀ mọ́ gbogbo gbogbo ètò ayé tẹ́ gbé wà ní ọkàn balẹ̀ jẹ́ tí ó bá tún sí láti ẹjọ́ ìnáwó yẹka tẹ̀ tí máa gbóòórùn díẹ̀ díẹ̀ sọ̀rọ̀ pé tọ́ bá gbé ṣùkà náà nìsín tí bí bá ń pa ọ́ dáadáa ọ́ máa wo pé jẹ́ yóò sàlẹ̀ rẹ̀ jẹ́jẹ́ ọkọ̀ jẹ́ náà sí òkú tó jẹ́ àwọn pé o ti ń pè orúkọ oúnjẹ fẹ́ẹ̀ dílẹ̀ ni a gbọ́ fìrífìrí kankan láti àjọ Nàìjíríà ìpè kíní ìfẹ́ dà ọkàn tó ń padà sẹ́yìn sí gbogbo nǹkan kan padà sẹ́yìn sí ó fi yọ ayé pé a padà síbi òfin Ọlọ́run kò sí nǹkan kan tó ń ráyé ju ẹni tí òfin tí ẹni tó láyé mú wa lọ tàbí láyé Allah òfin tó mú wa náà lọ ráyé òfin tó mẹ́ẹ̀dá dáma mú wa bó ṣe rí na mọ́ nìyẹn ẹ rí pé a tún máa yí padà náà nítorí pé kìí ṣe òfin tó ní ayé bákan náà wọ̀lá nàhùn kidnapping a máa bí kí wọ́n pààyàn nígbà míì a sì máa bí lọ́pọ̀lọpọ̀ ọgbà kí wọ́n ṣèyàn sùtà tó lẹ́yìn tí wọ́n kidnap

kò lè sún oorun rọrùn láti pèsè àǹkì náà pẹ̀ torí pàrọ̀ náà ní gbé síbi rọrùn torí pé tábà gbé síbi rọrùn wọ́n rí gbé wọ́n gba information padà inú gbó nǹkan kan ní ẹmọ sábà lọ wọ́n lọ tẹ̀wọ̀n síbẹ̀ mú ọ̀wá rí bá ní ọlọ́run ọba òsì fẹ́ ká máa pa mú nì bákan náà kò fẹ́ ká máa ṣe ra wa ní tòtà ọlọ́run ọba sọ́nà sọ́tò سورة النساء آية 93 أرام بعد من يقتل مؤمنا متعمدا ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها بين وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما مؤمنون دي بكنا فيهم حتى torí wọ́n mọ̀ pé pípa àyàn bẹ́ẹ̀ tí sèyàn sọ́ta bẹ́ẹ̀ àyà tí sèyàn sọ́ta sọ́ta Ahzab àyà 58 ọmọ bá sọ pé wọ́n lẹ́dí ìrìnàlú فقد احتملوا بهتانا وإثما مبينا أنا بوالين سنن النسائي فيها أبو هريرة رضي الله عنه وأن المسلم من سلم الناس من لسانه ويده والمؤمن من أمنه الناس على دمائه وأمواله wọ́n ni ẹni tá ń pè mùsùlùmí lẹ́ni táwọn èèyàn ò rí sùtà lára rẹ̀ náà bákanáà ọwà ní sahih bukhari sahih muslim arábìnrin ti báàbù lè mùsùlùmí tó só bẹ́ẹ̀ni bákanáà gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣiṣẹ́ yìí aramọ̀ pé wọ́n balẹ̀ jẹ́ wà annahu fasadun fil ard وهذا لا يجوز في حال من الأحوال وليعلم أنه لا مكانة لما دون الاختطاف في الشريعة الإسلامية à ń sọ̀rọ̀ pé ṣé ká máa kidnap tó bá ṣẹ̀ríà ṣe kí n ṣẹ̀ríà sọ à ń sọ pé ṣẹ̀ríà gbógun ti pé kò gbọ́dọ̀ agbẹ́dọ̀ ló pé agbọ́dọ̀ nínú ìròyìn mùsùlùmí òdodo mùsùlùmí tẹ́ bá bá ń bẹ̀ ẹ̀rọ mọ̀ pé ọ ń ṣe tiẹ̀ ni o nàám torí tẹ́ bá ń tọrúkọ ìtìyàn ní mú ní yẹmajá ní ìsìn ní tó súnmọ́ jù ní pé torí àwòrán rẹ̀ tẹ́nìkan sẹ́yìn sí ojú ẹ̀ lé kókó kó báyìí lójú oju ojú rẹ̀ àtàdúgbò bí jẹ́ ti rí un àwọn àfáà kan náà sọ ọkọ̀ rẹ̀ jọ́dọ́ wáyé o sàmẹ́ináhú àbí o nínú kọjá sí pé ó kọ mùsùlùmí níjẹ̀ bó ti wá rí náà ẹlọ mà pé kìí ṣe ẹlẹ́sìn islam àkọ́kọ́ ní tí ń ṣe ṣe islam ẹlẹ́ẹ̀kejì ni wípé ìwà mùsùlùmí ọ̀bọ̀dọ̀ rí báyìí nígbàtá wá ní ṣẹ̀rí à ń sọ wípé kidnapping yìí ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ ẹ ti dán tán o ẹlọ́ mà tí ò tó bá nínú òfin islam islam tó lè kó nira báwọn ènìyàn tàbí lè kó sùtà báwọn ènìyàn tí ò sì tún dájú gan fúyọ́ kó sùtà báwọn ènìyàn nínú ẹ̀ òun náà ni ká lọ mọ̀ wípé tàhíyátùnà kíkí àwọn ní ìsìlámù gan ó gbógun ti kidnapping ìjìyàn kí la fi ń kíra àwọn ní ìsìlámù ní ọgbọ́ ó sì wá lọ sọ pé àsàlámù àlékún fún ẹ̀kọ́ tó ti gbé kí n túmọ̀ àsàlámù tọwá sáàmù obìnrin wa yí pé tó bá yẹ sí pé abá ọ̀rá sáàrì ìsìláàmù dáadáa ni kódà ó tún gbọ́mí ìsàlẹ̀ náà àwọn kan tí ò ní tó jẹ́ sí pé ànábì kọ́ṣán wa sallallahu salamu alaikum lásán ó ti tó wa wípé mùsùlùmí ò gbọ́dọ̀ kíkí ni kò gbọ́dọ̀ jíyàn gbé mùsùlùmí ò gbọ́dọ̀ sẹ́ni kankan ní sùtà salamu alaikum ó ti sọ fún pé fọkànbalẹ̀ o fọkànbalẹ̀ o mi ò ní parọ́ fún o mi ò ní ìyàn jẹ́ o o kò sí nǹkan kan o kò sí lẹ́gbẹ̀rún <laughs> naam ẹlẹ́ẹ̀kejì àdáàbù sálàm wọ́n ní ẹ̀kọ́ tí ànábì kọ́ wa ń máa sálámà kan ó tún wà ń bẹ̀ fún wa pé mo ní pé díẹ̀ tí èsì ẹni yọ́ ma mọ̀ pé ẹ̀kọ́ wà mẹ́fà wípé ìṣútá ò gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ jáde ọwọ́ mùsùlùmí sọmọ ayá rẹ̀ ولنا الحديث أبي هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على الماشي والماشي على القاعد والقريب على الكبير ọ ma wọn kan ẹlòmíín ká àdíṣe yẹn lásán kò tí ẹ wòye sí ó ní ẹni tó gùn nǹkan yóò máa sálámà fún ẹni tí ń rìn ẹni tí ń rìn ni ó kọ́kọ́ máa sálámà sí ẹni tó jókòó kò yé ẹni tó gun nǹkan yọ́ ma sálámà sí ẹni tí ń rìn kí lọ́fà kí lọ́pẹ́ tí ń gun nǹkan ní ó lè ẹni tí ń rìn bá lọ́pọ̀lọpọ̀ gbà bí yàrá ti ń gun nǹkan bọ̀ lẹ́yìn tí wọ́n náà rìn lọ ó rí bọ́ máa wẹ̀yìn pé ààbò ah, máa ti ń bọ̀ mọ́tọ́ bá ti ní assalamu alaikum nítorí bọ́ ni pé èmi ètè kínú kìdínápà o èmi ètò lè wọ́n wá ní ẹni tí ìyọ́ ọmọ sálámà sẹ́ni tó wà ń jòkó tó wọ́n náà bá jókòó nínú táwọn kábá rìn ìdílé ìkàrà òfin àkílẹ̀ bá ah, assalamu alaikum oníyẹ́ ní pé má fi àwọ̀ àwa alálàáfíà onírìn àlàáfíà ní àwa èyí tí ó fi jẹ́ pé ẹni tó jókòó ọ̀sálámọ̀ tẹ́ntírin torí pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbẹ́ ń tírin ò lè sí àlọ́tẹ̀ tó jókòó pé yóò sì nǹkan kan bẹ́ẹ̀ náà lẹni tí ń rìn lọ ẹni tí ń gùn kan bọ̀lẹ̀ rọ́ ma láàmà bẹ̀rù ẹ̀ àkúmọ̀ bóyá bó ṣe ń bọ̀n ọfẹ́ yọjà wá ọfẹ́ báńsẹ̀t lọ́wọ́ mi tó fi ọ̀kadà tí ó ma sálọ tí mi rí wọn náà ìyẹn bá ní nínú àwọn kan táà fi máa ma pé ìsìláàmù tí ìsìláàmù tó mójú tó tọ́já sí pé ó tún kọjá ti kidnapping ó náà ni tahrimu tanaji islam ní ẹ̀bọ́dọ̀ máa fi mítìn bòńkẹ́lẹ́ lábẹ́nú táwọn yòókù ní mọ̀ sí ẹ̀bọ́dọ̀ máa sọ̀rọ̀ lábẹ́nú táwọn yòókù ní sí kíni wọn ní mọ̀ sí kí lọ́fà torí kọ́kàn wọ́n lè bá balẹ̀ náà ní pé kò sábúrú lọ́dọ̀ mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹrin mọ́nà àwọn òdòkó lè mọ́sí wọ́n ní ẹ̀wọ́ ní ẹ̀gbọ́dọ̀ mú nǹkan kílọ́fà náà nù hadith àbí Musa al-Ash'ari radiyallahu anhu ó yà náà sọ wípé idha marra ahadukum fi masjidina kódà àtọ́jà ẹnikẹ́ni ní tọ́bá kọjá masalasi wa àbọ́jà wa a mákẹ̀tì wa yẹn tọ́bá kọjá ń bẹ̀ wà máa hù nẹ́bù tó wá nǹkan bí ọfà أن يصيب أحد من المسلمين منها بشيء kíkà kan mọ́ bá ti báwọn èèyàn tọ́wà ní masalasi àbínú ọjà mọ́fọ́ tí ó bá wá ti ẹ̀yìn ọwọ́ rẹ̀ ní òdìgí ni ni ọ bá òjíṣẹ́ ọlọ́run lọ́sọ̀ yẹn sọ́nà bá wọn nǹkan ẹ̀jà ọ̀ gbọ́dọ̀ tọ́bọ́ wá jẹ́ pé àfikọ́ sákọjá pẹ̀lú ẹ̀ náà ni yà rí pé ọwọ rẹ̀ bò lenu. ni bẹ́ọ̀bà lẹ́yìn bẹ́ọ̀bà lẹ́yìn ìwọ náà ni ó kọ̀kọ́ fa ọwọ́ rẹ̀ yaná ẹ̀rì pé wá ti fọwọ́ sí lẹ́nu olókè ààbò pé ẹ́ àbúrú mà lè ṣẹlẹ̀ kọ́ wà máa di ọlọ́wọ́ kan bẹ́ọ̀bà lẹ́ pé ibùn bá paul àfáà ní hasẹ́rẹ̀ hadith ó ní hada takidun na ilẹ̀ karùn-ún mẹ́nà olè ṣáàrọ̀ ti bí sílá ìlànà kọ́ máa fi nǹkan tó lè sèyàn sùtà kọ́ máa fi tán pọ́ìntì sèyàn pé ìwọ ọ̀bẹ kékeré lọ́mú lọ́nu ah, Ayub só ti gbọ́ tàbá ti jẹ ọ̀sàn ìtàn tàbá ti mọ̀sàn ìtàn à ń lọ sí ibẹ̀ yẹn o ọ̀bẹ tó fi mọ̀sàn lọ́wọ́ ọ̀bọ̀rọ̀ nàìjíríà ta lọ́sọlé ànábì ni títí pọ́ fẹ́ fi gùn ẹnu pé mo lọ́wọ́ náà ni wọ́n ní inú rìwáyà wọ́n ní kí lọ́fà wọ́n nítorí pé èṣù lè lù ọ́ wọ́n ní ó lè gba ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ yọ́ wà átàwòrán rẹ̀ pọ̀wọ́ rẹ̀ náà ni ọwà yọ́ àfi gún ẹnìkan ó ti náwà pé ah olórí burúkú ẹgún lọ́bẹ àdálẹ̀mí náà ẹbà máa jà náà fi ní ọwọ́ tó bá dilẹ̀ ní kíni agbónúrún ọmọbẹ̀nu rẹ̀ gbogbo gbani 24 hours ni ó nílé agbó kìnníkan kìnníkan èmi ọ̀fẹ́ pókọ kìnní nì agbó agbó àwó wọ́n ní gbogbo ẹ̀wọ́ àmà á gbogbo àìsàn inú sí ọmọ torí pé ó ti lóògbé ní kọjá yóò sí wọ́n ní tí bẹ́ẹ̀ náà ni nǹkan tó lè ṣe yán sùtán ní àrẹ́bì ló tìrìtì ẹ̀fún aláàrin mẹ́rin foundation ni ó rí bí tó ń jẹ bá pọ̀ lé rẹ̀ bí ọ̀dá máa pọ̀ náà ni Naam. Naam. Wọ́n lẹ́ẹ̀mọ́ra máa ń ná nǹkan àjà tó jẹ́ sílá ẹ̀bọ́dọ̀ máa ń nà sọ́mọ̀ ayá yìí kódà àwọn onímọ̀ náà bọ́dọ̀ máa ń na pẹ́ẹ̀nì gan síra pẹ́ẹ̀nì rẹ̀ tamal tó ti bọ́ àbọ̀dọ̀ sí bọ́ nítorí pé kí ló ṣe òun náà ó ní ó ní kíní lára orí sọ́mọ̀ pé kíní yìí èèyàn lè sọkún lára ilé náà ọba fi gún báyìí èèyàn pé nǹkan tẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà wọ́n lẹ́ẹ̀tí ẹgbọ́dọ̀ tó máa ṣe ìgbọ̀nsẹ̀ sí ojú ọ̀nà àrẹ̀yàbí òjì sẹ̀rí àlùkún sọ báwọn ẹni tó ní àmọ́ sí ọmọ ìyá wáńsù tá ń torí bójú ọ̀nà tí wọ́n gbà kọjá àbí abẹ́ igi àbábẹ́ ibi tí wọ́n ti máa ń ṣe fàájì tó ọ̀nà bá mú ó ní àmọ́ bàbẹ̀ jẹ́ ẹ̀rẹ́ kan bẹ́ẹ̀ kan bá ṣe nọmba tú síbí ní ìsìn ẹbẹ́ ẹnu kọ̀ọ̀kan sọ pé ọlọ́run níjọ́ da fún ọ lásán ni ó sì lọ́mọ wọ́n wá ní kọ̀dá kọ́ máa sọ máa yá rẹ ní sùtá pẹ̀lú ohun tí òun náà ni wà ní mójútó gbéra yín so anábìsọ àdéṣe lè ní ìsìn níparí òun náà ni àwọn nǹkan tá a fi kúrò níbi kidnapping yìí ìjínigbé yìí bí àwọn ọ̀nà tí ṣẹ̀ríà mú wá oríṣìí mẹ́ta ni mo pín sí tọba wá ń gbọ́ oríṣìí ẹlẹ́ẹ̀kejì àbóríṣìí ẹlẹ́ẹ̀kejì ọmọ pé bóòlù sí aka ṣẹ̀ríà ọ̀nà ṣẹ̀ríà náà ló mú wá alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ tá a fi lè gbára wálẹ̀ kúrò níbi ìjínigbé òun náà ni ká dúró ṣinṣin lórí tàwíìdù wa ká sì jìnà sí àǹtí tàwíìdù tààmà sí àṣìṣẹ́ bí àníwà àìhì pẹ̀lú gbogbo ọ̀nà rẹ̀ ní ká jìnà tàbá ti ṣe báyìí pẹ̀lú ògbò ọlọ́run ààbọ̀ ń bẹ̀ àwọn aká sọ bí ọlọ́run bá sọ pé alladhina amanu wa lam yalbisu imanahum bil alladhina amanu wa lam yalbisu ما لهم بظلم أولئك أولئك لهم الأمن وهم مهتدون àwọn ènìyàn amúnù tó wà ń bẹ̀ láti mú tẹ̀lé ọláyíká láhùn mú tí amúnù bá ti wà kò sí kí nìyẹn kìdínápín òsì ìwọ̀kọ́ ìwọ̀kọ́ kìí sí wà ní wọ́n gbé ṣùgbọ́n májẹ̀mú ni pé wà lámúyẹ́lẹ́gbẹ̀sú

جوع وآمنهم من خوف وما أنت فليعبدوا رب هذا البيت وما أنت هذا إنك ما كاو كما أعرفهم ما كاو ما لنتما فليعبدوا رب هذا البيت وإمبلمنت اسمك بشاية tọ́wá ti bá ní májẹ̀ méjì jẹ́ ọ̀tẹ̀lẹ̀ alájẹ́ afáàmà omi jú ẹ́yìn ọgbà méjèèjì lọ́fẹ̀ẹ́ afáàmà omi jú ẹ́yìn <laughs> àwọn àfá ẹ̀yìn àwọn àfá dé ẹni lọ bí á dáwọn ọmọ ìdílé wà á mọ́nà ọmọ ìkọ́ ó sì tó nǹkan mọ́ra o kọ̀mọ̀ pé á dáwọn ọmọ ìdílé òdì stephen torí pé ò sí ní táwọn tó ní á dáwọn ọmọ ìdílé wà á mọ́nà ọmọ àlùfáàlì àbùdú nínú àwọn nǹkan tí ó jẹ́ kí ààbọ̀ wà fún wa nínú ìlú tí kò fi ní jẹ́ sí pé kidnapping ọmọ gbalẹ̀ òun náà ni iqamatul hudud ká máa ká lo sẹ̀ríà ìjìyà discipline tí sẹ̀ríà mú wá ká máa gbé lórí ẹni tó bá rúfin ọmọ sọ pé walakum fil qisasi hayatun ya ulil ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون حياة náà bí hayat yẹn ni pé tá a bá ti ń gbé ìdájọ́ sẹ̀ríà lórí ẹni tó bá rúfin kidnapping ti kí ni yọ lọ hayat wọ́n wà ẹni tí wọ́n kidnap ẹ̀ inú kan pa kò sí hayat tàbí wọ́n bà yé ẹ̀jẹ́ kò sí hayat rere fún náà ọlọ́run kan wọ́n lákún ẹ̀yin lẹ́sàáyé ìrọ̀rùn tẹ́ bá ti ń ṣe pèsọ́s ìtumọ̀ ẹ̀rùn kọ̀ wá bá wọn òpònú sọ̀rọ̀ sọmọ̀ pé kò lè yí òpònú ọlọ́run bá sọ mo ní gbogbo àwọn mẹ́rẹ̀rin tàà sọ láàrin mẹ́tẹ̀ta tàà sọ láàrin rúgbà máa haza lil mujtama mẹ́ta tàà sọ yẹn community wa ní ọmọ lò yẹn ní ọmọ jàǹfàní pé àtàbátù ala tawhid yanfa الحدود ينفع وأما الأفراد ọwọ́ akọ̀ individual lẹ́yìn bá tí ìlú ibi tó bá kù sí díẹ̀ díẹ̀ tí wọ àwọn individual náà bá wá gbìyànjú ìta abẹ́ sọ yìí ó rí pé ọkàn tí ó balẹ̀ tán tiẹ̀ nínú àwọn nǹkan tá a lè ṣe alẹ́tìmáàmù márùn ní nǹkan tó wà ń bíbà tó jẹ́ sí pé tá a bá lò pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run ọkàn tí wọ́n balẹ̀ kú bí kidnapping الاهتمام بما ورد من الأذكار الشرعية جملة وتفصيلا ككلية فأقول ممكن كذا بيقولوا له لازم أكلك أكلية قوامية كن كان الأذكار الشرعية أما ذكر تشيولهم في النبي صلى الله عليه وسلم قوامية قوصد سه فرعي kọ́ sọ díṣẹ́ fúnra rẹ̀ kó gbà pé tẹ́já bá rí omi yóò sáyé tẹ́já ọ̀bá rómi yóò ti kí ni yóò kù kọ́ sọ àdìkáàrù di bí omi bí omi ṣe jẹ́fẹ́ jà kọ́ sọ bí omi ṣe jẹ́fẹ́ jà kọ́ sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀ tó bá ti ṣe báyìí bí nílà jùmùlátán wọ́tọ̀ ẹlẹ́ẹ̀kejì especially kọ rí pé mo wá fẹ́ mẹ́ta àwọn díẹ̀ díẹ̀ ń bẹ̀ fún mo sọ yẹn jùmúlà lásán gbogbo tẹ́kùn ní zikir mo jùtò dáadáa ṣùgbọ́n lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ní pé azkaru sọba wal masa tó ń fojú kéré tó ń wọ́n rẹ̀ ní tó ń sá kiri tó mọ̀ túmọ̀ rẹ̀ mo jùtò dáadáa azkaru sọba wal masa ẹlẹ́ẹ̀kẹta إذا رأيت أنارة قوم فقل هذا ذكر فلا يتضرر tọba tí ẹ̀wà fura pé kìnnì kan ń rú níbi tọ́wà tàbí lábìgbé bí tọ́wà ṣe àzíkáàrù ilẹ̀ mẹ́ta ṣe àzíkáàrù ilẹ̀ mélòó yálà o ìlú tó ọ̀kọ̀kálẹ̀ sí náà ní ọgbóná o tàbí ìlú tó ń gbé tọ́lọ́ ń dá ọmọ náà bí ọlọ́ ń dá ọ sí ò ní pé bí orí dá ọ sí ò bí ọlọ́ ń dá ọ sí kọ́ wá tó bá pẹ́ bẹ́ẹ̀ bá ń gbóná tó sì ríbi tọ́ sàlọ kò rò tí ẹ̀jáwọn èèyàn láyé lọ́gbìn ọ̀sán mọ́nìsìn so ó ríbi tá lọ máa rí a máa ṣe àtikáàrù ilẹ̀ mẹ́ta kí ni gánà àwọn obìnrin mọ́mọ́ mùsùlùmí lọ́gbà wa awáká àti wí ẹni tọ́lọ ń fẹ́ràn náà ni ànábì Muhammad sọ́lọ́ mọ́ Ah, tó bá ti jẹ́lẹ̀ bọ̀ ká ṣiṣẹ́ kankan kò lè jẹ́ fún ọ torí pé ọgbà ẹni tó mú wá gbọ́ tí ti ànábà Muhammad tó o bá gbàgbọ́ ò ní ṣẹbọ mọ́ tó bá ti lè ṣẹbọ bó o wí nígbà ẹgbẹ̀rún kò ní tún kankan lára rẹ̀ wọ́n wí lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n ní owó ìrìn ó rí bí ó ṣe rí náà ẹlẹ́ẹ̀kẹrin وأخص وأخص هذا الذكر أيضا بالذكر وهو أن رسول الله صلى الله عليه وسلم قال يعني ذكري نا سجن بافو مجتو تو فذكري أقول لك أقوى ينيسي وناني لا إله إلا الله ويا لا إله إلا الله ويكين can لا إله إلا الله ni بوين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير قام وينرد يلو الجمع ماذا مبين ما فاتح سنباره هو نفكني نفكا لا إله إلا الله وحده لا شريك له له الملك وهو على كل شيء قدير مين بيعمله ما هو كده النبي صون قاري صلى الله عليه وسلم لا تبي تعرفين انه وكانت له حرزا من الشيطان وكانت له حرزا من الشيطان يوم ذلك حتى ولم يقل احد وكانت له حرزا ايش معنى حرز انه قوم يقول قوم ó ti fẹ́ǹsì ara rẹ̀ fẹ́ǹsì tó nípa ju ẹ̀wù orin lọ ìsọ ọlọ́run tó nípa ju ẹ̀wù orin lọ ó ti fún ara fẹ́ǹsì mínà ṣẹ́ìtàn èṣù ò lè ráyè lọ́dọ̀ rẹ̀ ń jọ̀nà lọ́jọ́ kan ni o tó bá sọgọ́rùn ẹ̀ lójúmọ́ tí ó fi di ìrọ̀lẹ́ alẹ́ kò sí ìrọ̀kan tí ó ṣe wọ́n ìsọfọ́ ọkọ̀ náà gbélé rẹ̀ lálẹ́ náà tó bá ti gbílẹ̀ lálẹ́ kò sí kíni òjò wà lámbà tí ó fi dalẹ́ kò sí àkàtí ó sọ ọgọ́rùn hebzan mina shaitan wọn náà sí màgbẹ́ tí ó kidnap yóò bá kíni sí yóò bẹ̀ sí sí àlọ́gà rẹ̀ gan òde lọ́dọ̀ rẹ̀ bó wà lọ́mọ tẹ́ ẹ̀kọ́kàn rẹ̀ ọba rẹ̀ ẹlẹ́ẹ̀ka karùn-ún ìtẹ́pọ̀lọpọ̀ ọ̀sán káàkún òní àní díkìrì dáa máa wí tàbá fẹ́ jáde nílé ẹlùmí ọ̀mọ̀ tó máa rẹ̀ yóò pé ibíbẹ̀ yẹn náà mọ̀ lọ àlọ́ fẹ́ jáde kò nílé ọ̀bọ̀rọ̀ máa wí díkìrì tó bá ti lè wí òní wàhálà kí ni díkìrì náà èyí tó kéré ti gbogbo wa mọ̀ ẹlùmí ò sì máa rí ìsìn iná máa dọ̀ àdìsúnà náà wá ọ̀hún sì máa díkìrì tábáyá máa àti abẹ́rẹ̀ àwọn tí ọmọ wọn tí wọ́n lè sọ̀rọ̀ sí abẹ́rẹ̀ àwọn kan gbẹ́nu tí wọ́n lè sọ̀rọ̀ náà ọwọ́ a máa sọ yí pé wọ́n ní ànábì sallallahu alaihi wa sallam nínú hadithu wa nusan abi dawud ọlá ànábì àtọkùnrin lọ́jẹ́ ni o àtọbìnrin lọ́jẹ́ ni tó bá jáde ní tó wá sọ pé bísmìlá one tawakkaltu ala Allah two wala hawla wala quwwata illa billah three mẹ́ta náà àpẹẹrẹ sí bẹ́ẹ̀bí mẹ́ta ń pé wí sí rẹ̀ tún bísmìlá tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah tó bá ti lè wí báyìí tó bá ti lè wí báyìí ńgbà tó fẹ́ jáde nílé rẹ̀ àwọn màláíkọ̀ wà máa pariwo fún ọ pé yòkọ́lù hìí náà wọ́n wà máa sọ ń gbà náà wípé ẹbìlà fòdí ìta wọ̀kùfí ìta wọ̀wùkí ìta mẹ́tẹ̀ẹ̀ta tó wọ́n fọ́nà fòdí ìta tó wò lé sọ́nù àtàrà pẹ́ tẹ́ jí pé náà bí ìgbà sọ́sọ̀nà náà ọ̀sọ̀nà náà kún tó mọ̀ tẹ́ jí pé wọ́n mọ̀ pọ́ mọ̀ sọ́nà náà ò ní sọnù kìí sí hìdáyà hìsíyà nìkan sí mọ́mà ànàwíyà ìwọ tó ń wá tó ń wá ń tọ́ jẹgà káàkiri tó ọba hùdí ọmọ ìnàdíbi tó ti rí ń tọ́ tọ́jì wo fáyídà wà fàáyí tí mẹ́bí súnnà àwọn òní gbogbo àwọn bídí àyẹn wọ́n kọ̀ lọ ọtí ẹ̀mà pé máa ka ìsáwáka ló fi jẹ́ sí pé àfikọ́ padà kọ́ tàmásákà fi súnà tọ́ bá mú súnà ẹ̀ dáadáa ó ní pé tiẹ̀ ti dáa ni wọ́n tó bá sọ pé wọ́n tó bá ti kí ní ìhùdí ti mọ̀nà wọ́n kò fi ìta ìwọ́kọ́ tó ń sagbéńjọ́ náà mọ̀ kò fi ti tó ẹ̀ níbi oúnjẹ tó jẹ ni ọlọ́run ti tó ẹ̀ níbi nǹkan èlò tó lò kódà tó máa kẹ́kọ̀ọ́ bá wí ní tí wọ́n bá ń kọ́ ń kíláàsì òdí ìta yóò yọ wí jáde tó bá fẹ́ jáde nílẹ̀ wọ́n ní wùkíta wà wùkíta kò sáburú wùkíta ó ti wà ní ààbò kò sí nǹkan ó sọ ó lè lọ́kọ́ sọ díkiri nǹkan lọ kí wọ́n ní àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu kì í bọ́ ìjọ mi àbí aláwọn bọ̀njọ́ mi a máa àìlè má bọ̀njọ́ lọ́wọ́ ti fún ọmọ ọ̀dọ̀ nílá ó lè má padà máa ò tó ń jẹ́ bá ti kí ni ó ní bá tán lẹ̀ kò ní padà wọ́n a máa wo tọ́lọ́n bọ́ ọba ṣe wíṣí kiri nì tọba ilé wí tọba jáde nílẹ̀ tẹ́nà kábá ní òní bọ̀ sọ fún ìwọ́ lóní bọ̀ tó bá yẹ kó náà lọ bí kan yìí mọ̀tò yẹ kó yìí lọ́wọ́ ọ̀pọ̀ ìwọ́n ní bá ta ló lọ́bọ̀ ànábì lọ sọ́bẹ̀ òdìíta ànábì ọwọ́ aṣọ ẹni tí ó ṣiṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta fún wa tọ́bọ̀ bá ní wàkọ́ọ̀kà lọ́ kìíní kan yẹ́ ẹ̀bọ́lọ̀ náà ní òdìíta ọmọ yìí náà bẹ̀rẹ̀ tí ó máa sọ máa pé yàbáyì mọ́ yàbáyì báyìí ni ọlọ́ bọ́ kan ti wò tán ọ̀tún kan ti bàdàn wọ́n tún pàdé ẹgbẹ́ ah ó ti ṣe sí kiri báyìí ni ọ yà sí ó tún dé kó àwọn ará ìgbọ́n ọ̀gbẹ́ ah, àwọn àwọn aláìka abẹ náà wọ́n pé báyìí ni ọ lọ báyìí ni ọ lọ wọn ò mẹ́ńṣẹ̀ fún ẹ kó lè bá a mọ̀ pé tiẹ̀ ti dá atán yányán tó bá ṣàdí kiri òdì ìta ọkùnrin ìta wọ́n máa wà náà wá sí ládé pé fàtàtà náà gbogbo ọ̀rẹ́ ìṣọ́ ọmọ sáfọ́ọ̀nì lámì sáásà lélẹ́yọ̀

táwọn bá dẹwà àwọn òsìnkí ni àwọn òbínà nù tó ìyẹn rí àdúrà táàmà ń já táàmà ń ti tara fẹ́ jáde ńlé kí a mójútó náà ìwáyà mi tó tún wà níbà jáfò bẹ̀yẹn bọ́bá tẹ̀ tí ń wílé òtítọ́ à èyí tó tún sì kéjì ẹ̀dọ́ tó ní pé a dé orí ẹ̀ ni ó wà nísàlẹ̀ ìyẹn wà nù súnmọ́nà àbí Dawud bákan náà àdìsí ọmọ mẹ́sàlámà radiyallahu ta'ala anha وليعلم أن الذكر والشيطان لا ما كويس وعتي ذكري جواب بيو zikiri àti kíni ṣẹ̀tọ́n ọ̀tá ni wọ́n iná àti kíni yẹn wọ́lá máa takọ́ rọ̀rọ̀ nígbà tí wọ́n máa pé àwọn tẹ́ ń jìyàn gbé ọmọlẹ́yìn èṣù ni wọ́n ó dá wa lójú pé wọn ò tó bẹ́ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ tí wọ́n dúró wájú ẹni tí bá ń ṣe kíni zikiri ọlọ́run bá sọ pé fàkọ́tìlú àwòlèyà aṣẹ́yìntọ́n fàkọ́tìlú àwòlèyà aṣẹ́yìntọ́n Ọlọ́run ni ìnà káyídà ṣẹ̀ìtọ́ nìkan nà bọ́ ìfà. Ìnà káyídà ṣẹ̀ìtọ́ nìkan nà bọ́ ìfà. Ìnà káyídà ṣẹ̀ìtọ́ nìkan nà bọ́ ìfà. Olúgbọ́lọ́run ti gbé kalẹ̀ ní káánà kí ti pọ́lẹ̀ tẹ̀ ń jẹ́bẹ̀. <clears throat> Ṣùgbọ́n bí ní ti máa jẹ́bẹ̀ àyíf níwájú yìí ni ó ẹ̀sùn dẹ́rù bá wọ́n èèyàn tó bá ti ẹ́bílà gbogbo èèyàn wọ́n dọ̀bálẹ̀ lọ ní àà olúwa wọn mọ̀ ń gbà tí wọ́n bá dúró dáadáa lọ́mọ pé nínà kẹ́ìdà ọlọ́run tó ní kẹ́ìdà kò pé ní kúwà Inna kẹ́ìdà ṣẹ̀yìnbọ̀n kana da'ifa Inna kẹ́ìdà ṣẹ̀yìnbọ̀n kana da'ifa Ẹni pé ṣètọ́ ọlọ́mà fíìlì wájú ẹ̀yìn, dọ̀íf, níwájú dọ̀íf tó pé ó fíìlì. naam eléhùn ni abala alá eh, alábala mítà ní àfilé gbára wa sílẹ̀ kúrò níbi àwọn aburú ìjínigbé ìtọ́jẹ́ ti gọ́ọ̀mẹ́ntì ṣẹ̀ríà oná kẹta ṣẹ̀ríà oná ẹ̀ ṣẹ̀ríà wá tún sọ̀rọ̀ ẹ̀yìn ìjọba وعلى الحكومة والمسؤولين مسؤولية عظمى في àwọn Yorùbá náà ní àkúkù ìjòyè ọ̀sán ju kí ló dé àwọn ìjọba ọdọ̀ranyàn fún ọ̀ranyàn ní ohun a ní orí túláàsì ní aṣọ ọ̀pọ̀lá àwọn ìjọba ló nìyí o ní kẹ́ bàwà aráàlú ọlọ́run obìnrin léèrè nípa gbogbo tí bá ń ṣẹlẹ̀ sára ìlú tó bá jẹ́ sí pé yẹn lẹ́kọ̀ọ́ sí kẹ́ẹ̀sì máa mú gbogbo àwọn arúfin láì bójú wẹ̀yìn kẹ́ẹ̀ máa mú gbogbo àwọn arúfin kẹ́ẹ̀sì máa fìyà jẹ wọ́n lórí ìwà tí wọ́n bá wù wọ́n lọ́kọ́jọ́ bá àìtò mo ti kí mo wòye síjọba sí ìdarí administrative tí ń bẹ nílùú wa ní kọ́ntì wa yìí àtàwọn ààyè ibi tí ó ti wík léyìí tó jẹ́ sí pé weakness yẹn wá fún àwọn òbìlẹ̀jẹ́ lágbára láti máa bàlújẹ́ sí àwọn gíná ti fẹ́ jẹ gàba lórí ìjọba hmm. sọ bá àwọn ọmọ ta ní ìsìn ìjọba tó ń fún olówó oṣù ẹ̀rọ kan sí nǹkan màdé òun nǹkan máa dé o afẹ́ ṣe nǹkan kan ní àdúgbò wa lẹ́rọ kìlọ́mbà yẹn láwọn ọmọ tábà dé wọ́n fojú sùn pé kí mọ́tìn lé ní àfiwá wọ́n máa bọ̀wọ̀ wọ́n máa pán alìkọ̀ánì lé lọ́dọ̀ wa ní Òṣogbo mẹ́rin wọ́n ni pé a gba owó a gba nǹkan kankan wọ́n bá ní àwọn atẹ́ǹsẹ́ nínú àwọn olówó kàkà táwọn fún yóò wọ́n bá ń pèrè àwọn ẹjọ́ wọ́n bá sì ń pọ̀ sí wọ́n ń pọ̀ sí wọ́n ń pọ̀ jọ ẹni ẹni wọ́n pè mí tí mi ò ní síndì fóònù wọ́n mo rí miss call báyẹ̀ bí times nígbé ẹ̀ wá bá wọn sọ̀rọ̀ so ẹ̀ àwọn tó ṣẹlẹ̀ nǹkan táwọn ọgbà wọ́n ní kíni a ní àà ìjọba ti fún a ní àpúrúfà ní ministry of kílòkù ẹ̀ town planning àti kìníkà àti ministry of work àti gbogbo ọjọ́ ti fún a ní ìwé èrè wọ́n ní kíni ìjọba ń ṣe tí ẹni àwọn náà ní ìjọba àtàwọn nígbàtí wọ́n wá wí báhùn ní àti wọ́n kọlù kọlù kọlù kọlù pé ẹ̀fẹ́ àwọn ò lọ́ni àfikẹ́ fáwọn ẹni tẹ́fà fáwọn ẹ̀ tí ìsanwó àpúrúfà lọ́dọ̀ àwọn ẹ̀ẹ̀ni sí nǹkan kan láàrin tó ìtí mo fẹ́ mú jáde ni pé ẹni tó wájú lórí wọn ní gbogbo kápọ́ lọ́sàn ní ìsìn <laughs> mo rò pé bíyàn pé ní o ó ti dolówó à olówó gidi ní ìsìn lọ́wọ́ sì ní kí ni iṣẹ́ tó ṣe débẹ̀ iṣẹ́ náà mo rò pé wọ́n pè é wọ́n máa ń sọ fún pé ibi báyìí làwọn báyìí làwọn báyìí làwọn ẹ̀nà wọ́n sọ pé kí ni wọ́n fẹ́ fi nǹkan yẹn ṣe wọ́n sọ pé àwọn ẹlẹ́sìn ìsìlámù wọ́n á júwe pé ní white mosque ní kìíní náà wà àà no no ẹ kú mbẹ ó ní kíni ẹ kú mbẹ ó ní báyìí ṣe jọmọ ta tó àwọn ó ní christian lòun ó ní sọ báyìí ṣe jọmọ ta tó àwọn ọmọ bíi táwọn máa sọmọ ta àwọn sí bóyá àyà kan ní ọkà sáà lórí bá ti gbogbo tí tí gbogbo ayé àwọn dàrú ẹ́sà ikú mẹ́kún wọ́n bá kú mbẹ́ ààrẹ tó bá ti jú ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ti jú bọ́ náà tùmọ́ àjọ àtàwọ̀ sọ fún ẹni pé ọlọ́run ọba àfi ọmọ náà lọ́ba lọ ní ẹba lọ́njọ́ náà lẹ́yìn ọ̀rẹ́yìn mọ́ wá ní wọ́n pe àwọn èèyàn yẹn wá fún ọkùn wa wọ́n sì wá mítìn ma bẹ̀rẹ̀ sí ṣe dáwà fún wọn kankan ọ̀pọ̀lọpọ̀ náà mọ́ dámà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tí mọ̀ pé ara àwọn ọ̀gá wọn ni wọ́n yọjú tí wọ́n pọ̀ dára tí wọ́n jẹ́ sí mo ní wọ́n yẹn níwájú masáàtì náà mo bá wọn ṣe mítìn ah wọ́n ní ọ̀gá wọn ni ó ní káwọn ah mo ní ọyà pé ọ̀gá yìí náà wọ́n wá ní wọ́n gbé sí spíkà àbánsàdúrà fún yóò dáa fún ọ ọlọ́run tó ẹ sọ́nà ti di jẹba wọ́n ẹnìkan sọ wípé tẹ́ ẹ̀ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú wọn wọ́n bà nǹkan jẹ́ ẹ̀lákùn ìbùnjọba wà wọ́n sọ fún mi pé táwọn ìjọba kan bá ti wọlé oníyè tí a máa fún wa tí a máa fẹ́ dìbò oníyè tí a gbọ́dọ̀ gbé fún wa ó lówó oṣù tí a ń gbà ẹ̀lákùn owó oṣù ọ̀lákọ́lẹ̀ àwọn títà wọ́n <laughs> láti mọ̀ wípé àwọn ọmọ ìta yìí àwọn tí wọ́n ń balẹ̀ jẹ́ àwọn gan ti fẹ́ ti kí ni wọ́n ti fẹ́ ti jọba o ìjọba gan bẹ̀rù wọn báyìí nù nígbà tí ìjọba bá ń bẹ̀rù àwọn yẹn tí kó nǹkan ìjà lọ́wọ́ rèé mi àti ẹ̀ sáwà ní kankan wàhálà kulli hal Ẹ̀rí situation ta wà yìí tí ń bani lọ́kàn jẹ́ yìí yàpá. Ẹ̀rọ ọmọ pé ìjọba yìí ní gan number one tẹ́bọ́lọ̀ respond fún bóò ni kò ní ṣe sí ìjínigbé mọ́. Báwo ni gbogbo aburú yìí ó ṣe lọ́nlẹ̀? Ẹ̀yin number one ta wà yìí lẹ́yìn yìí la wà. Ẹ̀yin táwà sí ní ojú pé ká máa tọ́jú àwọn tí ń bọ̀ lọ́la. Ní pé bóò ni àti ní rẹ̀ ń kidnap náà ẹ̀yin ní ìsìn gbogbo àtúntì ya wèrè mọ́yìn lọ́wọ́ yìí ẹ̀yin lẹ lágbára láti lè mú wọn o wàmí máa yẹ́ jí bá rẹ̀ ọkọ̀ ọmọ tí nínú àwọn nǹkan tá a wá advice ìjọba pé kó ṣe mẹ́fà ni tí wọ́n bá ṣe mo lérò pé the àwọn ilẹ̀ ẹwà fọdùlì aburú yòókù ńlẹ̀ ó kúkẹ́ wá rẹ̀ láti ṣe alákọ̀ọ́kọ́ kẹ̀ẹ́dá hmm, hmm. àwọn security wa yìí ta ní yìí ẹ̀rì establish àní ẹjá gbà pé kí ni kò sí ẹsẹ̀sẹ̀ wá dálẹ̀ padà gbogbo pílà rẹ̀ ti wó gbogbo kí ló ṣe ó ti wó ní tí ò ní pílà náà ní wọ́ọ̀lù náà lógiri kò sí pílà kò sógiri gbogbo ẹ̀ ti wó ìyíntẹ́ ẹlẹ́sẹ̀ nù wàláà ìjọ àwọn àwọn fọ́ọ̀sì wa àwọn fàtàwọn kúgbò àtàwọn ti ọlọ́pàá àti ti gbogbo ẹ̀ gbogbo ẹ̀ fáṣílà bí ẹni pé wọn ò sí ní báyìí torí pé wọ́n ń gbé àwọn gangan alára ẹmọ̀ pé wọ́n tún jí àwọn security àwọn road safety ní ìlú kan sí ìlú kan bẹ̀rẹ̀ ní kìíní bí oṣù kan sẹ́yìn náà ní àwọn palẹ̀ wọn mọ́lẹ̀ kan náà mẹ́sẹ̀jì ni ẹ̀ tó ń sún orí pé kò sí ìjọba ò sí wọ́n sọ pé ẹ̀ sí ẹ̀ kò sí security kankan àà ah, ah. sọ ilé ń bá mi ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ìjọba inú nǹkan tẹ́ lè lò tí ló fi dáa òun náà ni pé tí òfin ní sí pé nìkan máa kidnap ní pé kẹ́gbìn ìfẹ́ ìlú ìsọ́kan gbogbo ọmọ àlùwà ẹ̀gbìn ẹkàn tó ń gbin hatred ni pé a tún kórìíra rẹ̀ sí gbogbo ẹni tó jókòó ẹni ọlọ́run làwọn tó wà mọ́ta sí o sẹ́yìn pé tí wọ́n san ju àwọn aráàta lọ tàbá ní gbogbo ẹ̀yìn ara ẹbí báyìí nínú kọ́ ọmọ ẹgbẹ́ nàìjíríà nínú kọ́ ọmọ ẹlọ Ghana èwo ló mú sọrí Ghana lásán Ghana lásán táwọn máa fi sáwàdà pé kọ̀sárúgbó ń Ghana. Ghana must go. Uh ah. Kí ló fà tẹ́ fi ń mú Ghana torí pé ẹ̀ ìfẹ́ ìlú ìti sálẹ̀ mi? Nígbà táwà lókèrè tàbẹ́ wálé, ayẹ́kẹ́ ah, kí lẹ̀ lọ sí? kí ni Kí Kí ni a mọ̀ kágbé ìfẹ́ ìlú sọ́kàn àwọn ènìyàn wà annahu yajibu dìfáàn ọ̀rọ̀ ayẹni fún gbogbo aráàlú kẹgbì sí wọn lẹ́nu wípé kí wọ́n máa dìfẹ́ǹdì nàìjíríà ẹni tí bá ń dáàbò bo nàìjíríà sínú ni wọ́n bá nàìjíríà jẹ́ wọ́n bá ti fẹ́ràn rẹ̀ sáà ń dáàbò bò wà sáà yìí lè jálè bẹ̀rẹ̀ káyìrì káàsì máa sáré pé bó lórí ó ní ọ̀nà tí wọ́n máa ń gbà àlè máa sọ lórí ìlera ó yí ọ̀pọ̀lọpọ̀ wọn náà bó ti ẹka sí rí tí àwọn aráàlú ó fi fẹ́ràn wà lánàá mátàlù ẹ̀rọ fún àpèjúwe rere làwọn ànábì Ọlọ́run jẹ́ fún wa wànàbì yẹ́yìn ànábì méjì péré káfíńtà àpèjúwe fún wa ni pé àwọn fẹ́ràn lù wọn ìwọ náà gbọ́dọ̀ fẹ́ràn lù ẹ̀ fáwọn pé Ọlọ́run lọ Gánà mọ́ ń sọ fún ọ pé má bẹ́ẹ̀ nínú contribution rẹ̀ sí ìlú ìkófidá òun náà ni pé tí wọ́n bá ní ń bò lọ ń lọ fún ní ìlú ìnáà láwà tí ó fi gíní tí ó fi dáa kọ wá máa ṣiṣẹ́ tọ̀ pé báwo ni ó ṣe dà iṣẹ́ rẹ̀ ni ó tọ́ bá fẹ́ jà àwọn ànábì ọlọ́run tó ń yọ bá wọn àfá yìí èyí tí mo bí ẹlẹ́yìn lẹ́yìn ọlọ́run lọ gánà ni tí wọ́n bá bí ẹlẹ́yìn lẹ́yìn lẹ́tíọ̀ ìsọ pé mi kọ́ ni ọlọ́run gánà mọ̀ tọ́ bá fẹ́ jà àwọn ànábì ọlọ́run a ní àpẹẹrẹ méjì ànábì méjì láti tàpẹẹrẹ fún wa ànábì wa Ibrahim alayhi salatu wa salam onílù méjì làwọn onílù méjì ni wọ́n wọ́n ní Maka wọ́n ìsùn ní Palestine máa dé Maka ah mo fẹ́ràn ìlú wọ́n ní rọ́bì jàál hádà baladan àmìnà rọ́bì jàál hádà baladan àmìnà wọ́lọ́un wọ́lọ́un rọ́bì rọ́bì rọ́bì olúwa mi à ìlú yóò fọkàn balẹ̀ tẹ́lẹ̀ ìjàál hádà baladan àmìnà bá ń yí padà bí kìnníkà bá ti ń bí wẹ́rẹ́ kìtìkìnní náà ti kìnní kọ́mà bábo onye bá ti ń bá ti wá ní fọkànbalẹ̀ tó náà jẹ́ wọn oyin tí wọ́n jẹ́ ẹ̀. ǹjẹ́ ní wọ́n ṣàdúrà fún nàìjíríà bí kí ọlọ́run jẹ́ kí nàìjíríà ò ní ká máa rí nǹkan dá máa jẹ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ǹsán náà tọ́pọ̀lọpọ̀ yín sọ ní bí kọ́lá ti dá fún wọn wọ́n rí bàǹsẹ̀. ọjọ́ ànábì Ibrahim ń bẹ̀ kọ́ sọ pé wọ́n lọ́hun wọ́n yìí jọ fọkàn balẹ̀ nigeria yìí jẹ́ káwọn ara bẹ̀ mọ́jẹ̀kújú wọn gbẹ mọ́ jẹ́ wọ́n máa rí nǹkan jẹ. káwà nìyàn wọ́n rí. آمن منهم بالله واليوم الآخر نعم àpèjúwe kejì náà ni Muhammadu al-Khalil arẹ́bà Muhammad sallallahu alaihi onílù méjì làwọn yá sórí fi hàn jọ bàbá wọn tẹ́yẹn yá onílù Mọ́kà làwọn náà wọ́n tún jẹ́ onílù Madina wọ́n wá bá nǹkan Mọ́kà ńlẹ̀ èyí tí ànábì Ibrahim ti kó bó bẹ̀ àwọn wá kókó maka sí madina torí ìdìbọ́lọ̀ ti fẹ́ ma wá dé madina wọ́n wá rí pé madina yóò ẹjọ́ maka ma a maka ma dá o maka ma dá o wọ́n wá rí pé maka ọ̀dá àdúrà sí Ibrahim sí àrísọ̀rọ̀ àtùwọ̀sára ìyẹn ló fi jẹ́ sí pé àwọn àfáà o sọmọ pé ànábì Ibrahim yìí ṣèjọba àdúrà ní tọmọkà lẹ́yìn láti jọ yìí títí dòní olóyìn ànábì wa ní tó àdúrà tí ẹjọ́ yìí sí mọ́ka ànábì Ibrahim ti sí mọ́ka ó sì ń bẹ́ńbẹ̀ ti sí Madina ti mọ́ wáyé ó ń gbóná o torí Madina náà gbóná ń gbà náà bí débẹ̀ sọ́nà bọ́ àwọn àyẹ̀wò ìta fẹ́ mú bẹ̀ ní kí ànábì wá ní bò dímọ̀ dínà ànábì wá ní wọ́n lọ́wọ́ Allahumma Allahumma barik lana fi sọ́ọ̀rìnà rọ lọ́wọ́ ọba rọ́bì ní Ibrahim lò Allahumma lè ní ó lòntẹ́ olúwa ìwọ́n náà símọ̀ bẹ̀ rọ́bì àti Allahumma ìwòlọ́ba méjèèjì ọ̀dáyìn ọyọ́yọ́ rọ́bù àti Allah ìwòlọ́gá ó kọjú kọlọ́nù ó kọlọ́nù arábìnrin mi sọ pé Allahumma olúwa tí ń jẹ́ Allah mo pè ọ́ igbá òsùnwọ̀n torí pé àwọn ará Màdínà ò lè produce gbogbo oúnjẹ tá a máa jẹ ṣùgbọ́n tó bá ti lè wọ Màdínà báyìí tá a bá ti ń kí abọ́ kóńgò wa bọnú oúnjẹ báyìí tá bá ti lè ń wọ̀n fún yàn báyìí kó máa yí padà báríkì lànà tọ́ bára kóńgò kan kọ́ ìjẹ kóńgò mẹ́wàá nílé báyẹ̀ bá gúlò lọ bára ní agolo agolo méèkì kan lọ bára tọ́ bá dílé ọjà agolo 20

wọ́n wá rẹ̀ wípé wọ́n ká gbogbo ẹ̀ gbogbo nǹkan tí wọ́n fi wọn nǹkan tẹ́mà sí lè kí bọ́ lóúnjẹ báyìí kọmọ lálùbáríkà lọ. Rawahu al-Bukhari imam Bukhari lọ́gbà hadith wọ́n yẹn pé àìmí àti ẹ kí ni pàtó yẹ ká kú oníyà ni pé ká má jìnà sádùá láti máa ṣe fún ìlú wa ara rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà àwọn nǹkan tíjọba gbọ́dọ̀ lò kíjọba ó ṣàǹfààní lára àwọn technology modern technology tí a ń lò ìjọba wa yìí èyí wà ń bẹ̀ yìí kò tiẹ̀ èyí tó wà láti ìjọ náà lọ kódà kò tiẹ̀ dàgbà sí njọ mo ti rí pàtró police station wò njẹ́ mo ti rí káyìn sáwọn náà wá ní ìjọba ọlọ́pàá ò ní lọ ra patro àwọn ìjọba ní ó ti nígbè fún ọ bọ̀bá ti dé station wọn báyìí ọ bá àwọn àlòkù ọkọ̀ tó ti gorí ojú lọ kéṣe ńlẹ̀ ọkọ̀ tí gbà mọ́mọ́ gan lè jẹ́ sí jù síwájú jù sẹ́yìn ìtẹ́mọ̀ bá dánwò so káwọn àjọba kí wọ́n lọ implement tọ́jẹ mọ́ nǹkan tọ́jẹ mọ́ nǹkan èlò tó bá gbà mú ẹkó wọlé ẹnáwó síbẹ̀ ẹnáwó síbẹ̀ inú ẹ̀ náà ni bí kílópẹ̀ títí títí títí yẹn èyí ti dáàtì tí gbogbo ń tọ́rọ láwọn àlù kéèkéèké ohun èsì tí ọ̀rọ̀ nàìjíríà ti bí èèyàn ní wọ́n èèyàn làwá yóò tà fi létí ebi ń fowó ra ní ebi àwọn náà lówó kí ló tààrà gbogbo tí èèyàn bá ń lọ́wọ́ ẹ̀ máa mọ̀ ibi dọ́wà rẹ̀ ibi dọ́wà rẹ̀ ọmọ nàìjíríà tá a mọ iná ń rẹ̀ tó nǹkan ta ló ní national id card nù díẹ̀ nù ní a bá fẹ́ lò ní oríṣiríṣi àwọn wákàkiri kò sì ní rìnú rẹ̀ ẹ̀rù nǹkan wọn ò mọ́kọ rẹ àbí wọn ò mọ́kọ ẹ̀kọ́ ọmọ nàìjíríà ni ọ́ bọ́bá lọ tó kù ní ìtòun ẹ̀ma tó kù ni ọ́ wọn kò sí nàìjíríà ò ni ọ́ kò sí tí ó fi kílọ́ ní ilẹ̀ ọmọ wa ni ọ́ ìdí ẹranko ni ò ní id card àwọn ẹranko ní id card láwọn ìlú ìbò yìí wọ́n máa yí màálù fi ń bẹ lamẹ́ríkà sẹ́ńsìn ọ̀fíṣíàn wọ́n rẹ̀jísítà fún wọ́n ti fún nọ́mbà ṣùgbọ́n àwọn ń kọ́ kò yá o àyẹ́ láti sàǹfàní lára gbogbo àwọn nǹkan ìyìn tí a bá fẹ́ kájú àwọn ọ̀tá ìyà àwọn jẹ́ ń balẹ̀ jẹ́ wọn ọ̀fẹ́ kí nǹkan yọ wà ní tùmọ̀ fúyọ́mọ̀ sátìrí àwọn ìwé náà ni àlẹ́ àtòlùfàtàkà àwọn nǹkan ìjà tó jẹ́ sí pé tẹ́ bá fún kèfèrè àwọn ọmọ ìta jẹ́ ń balẹ̀ tẹ́ bá gbé kan fún báyìí gbé mi lókọ̀ ẹ̀ tẹba kó fáwọn ọlọ́pàá ẹ́ rí pé nǹkan òye padà àwọn sọ́jà jẹ́ ní lọ́wọ́ ọ̀tọ̀ iraq kò sí ẹlikọ́pítà gbogbo local government kọ̀ọ̀kan tàbá mọ̀ pa fẹ́ dáàbòbò ló ká fún ẹlikọ́pítà kọ̀ọ̀kan state wa ìbáyá ló ní ẹlikọ́pítà yẹ kan ẹ̀bá lọ́dọ̀ commissioner of police wọn ò lẹ́likọ́pítà ẹ̀rákùn lẹ́wà sí ọ̀dọ̀ àwọn sọ́jà ní ẹ̀dẹ́ wọn ò lẹ́likọ́pítà gbogbo ẹ̀ ló ti dàrú tó ti bàjẹ́ ńlẹ̀lẹ́ nítorí báwo ni a ṣe báwo lẹ̀ rúfin bá rúfin nígbà tí gbogbo olórí bá so ìjọba níṣẹ́ tí ó ṣe tọ́pọ̀ gan púpọ̀ àwọn mọ́tò ńláńlá gbogbo jeep dan cruiser gbogbo ẹ̀mẹ́ ẹ̀kọ́ wà lọ́dọ̀ àwọn akínrin tí wọ́n fi máa wọ́n fi máa wo wọ́n fi máa rìn káàkiri wàláhì tó bá dé àwọn ìlú mi kódà ní Cairo tó sí ń bẹ̀rẹ̀ ó rò lé rin kìlómítà mẹ́ta tó fẹ́ àwọn amúnù àwọn security wọ́n ra páàkì wọ́n ń wo wọ́n sì ń gba information wọ́n máa bára wọn sọ̀rọ̀ Ah, kìnníkan kìnníkan kìnníkan kọ́ọ̀lù jẹ́ máa ń pẹ́ àwọn tí wà báyìí o eh, eh, mọ́tò kan kọjá lẹ́gbẹ̀ẹ́ wa àti ìmọ̀ kí tábà sí dọ́dọ̀ yẹn dá dúró ta ni wọ́n pè lọ́dọ̀ tí a ń rí náà ẹlẹ́ẹ̀kẹrin máa gbọ́ ohun ẹlẹ́ẹ̀kẹrin ta fẹ́ kíjọba owó oyé sí òun ni wípé mímọ̀ yóò sàbòláhù fi hàbìn nínú nǹkan tí ń bani lọ́kàn tí ń pani lẹ́kún nù lówà yìí òun náà ni pé a ń nà lè rí jáde àwọn security officer wa ní Nàìjíríà wọ́n mà tún lákòókò dàwàm wọ́n lákòókò tí a máa ṣiṣẹ́ máa fọ́ ọmọ afọ́ alápòjúwe ntaari ni o tó sì rí bẹ́ẹ̀ amúnà tóró. ó lè rí àwọn rotate èmi ò tí ẹ̀ mọ̀ pé kó ti rí nù níjọ́ kan mọ̀ ń bọ̀ láti fi kàn máa dé bẹ́ẹ̀tì nígbà agun mẹ́fà lù ní ẹni tó gbé mi ní ẹtú bẹ́ẹ̀ tí mú ní kí ló dé à ó lé agun mẹ́fà ní ọmọ close ẹ̀yìn <laughs> wọ́n ń close agun mẹ́fà ìwọ̀n náà ti sàkéèsì wò ó lè máa bọ̀ láti èkó láago méje láago mẹ́fà tó fi débi tọ́ lọ láti bẹ̀yẹn sí Ìbàdàn bí ó lè bá ti ga àwọn aerosafety kankan wọ́n ti palẹ̀ mọ́ wọ́n láyà inú àwọn ìlú tó wà ṣíńjà náà ní nàìjíríà jẹ́ kan bẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọmọ ogun náà wọ́n á máa ṣòrùtọ̀ ọ̀rọ̀ ara àwọn ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá ní ìsìn tó bá tẹ̀ pé yọ́bà tẹ̀ iṣẹ́ lálẹ́ ilé ọtí ni wọ́n lọ bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ tàbí kán lọ lọ́jì tó tẹ́ẹ̀lì kan wọ́n pààlọ́ sí fàájì gbogbo owó tí wọ́n pa látàárọ̀ wọ́n lọ sí fàájì nílàlá ìní mùsùtàkà ẹ̀yin ìjọba ọlọ́làwà kí bò sí lọ́bá ṣùgbọ́n kí ní ìyí ọ̀yọ́ orí báyìí torí pé àwọn táwọn wí wọ́n ń gbó oṣù lọ́wọ́ yìí òṣìṣẹ́ sì ni wọ́n ah, ah, ẹnu mi ọ̀ká lò ọ́sàn tó kí ń jẹ lọ ebi òṣìṣẹ́ ẹ̀yìn ni hàn gbó oṣù ẹ̀ṣẹ́ ọ̀ká wọn ẹjá kí ní ti ń wọn ò bẹ̀rù ìjọba gan tó bẹ́ẹ̀ kó rìn láàrin aráàlú báyìí ẹ̀yà kan irú fọkànbalẹ̀ wà nù tó ẹ jẹ́ ká jẹ́ àárín yẹn wò ká túnra wá sí gbogbo àwọn adáwà níjọba lẹ́ẹ̀karùn-ún nínú àwọn nǹkan ṣìhàn wàlùkọ̀láàt ara àwọn nǹkan tó lè ràn wá lọ́wọ́ tí àwọn kidnapping kankan tó lè ràn ìjọba lọ́wọ́ tẹ́ lè ṣe fún wa òun náà ni kí ìmọ́lẹ̀ ọgbà gbogbo ayé gbogbo street light kọ́ wà ń bẹ̀ tí ọ̀tàn mọ́ kọ́tàn ètí òtí ń bẹ̀ padà gbogbo titi inú patapata pátápátá tíná bá wà ń bẹ̀ yé máa náà ti lọ jí èèyàn gbé òun bá wà ń bẹ̀ ọjọ́ tí pé alẹ́ nǹkan kan náà ní àwọn gbogbo gbogbo wọlé ni yọ́wọ́ pé àwọn èèyàn lọ tí wọ́n san street light street light lọ náà kan tó lè ràn wá lọ́wọ́ ni lẹ́yìn ìjọba tẹ́ bá sí ti gbogbo torí pé kí la fẹ́ fàṣẹ ìtọ́n ẹ̀rọ ọmọ pé èṣù àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọn ò fẹ́ràn kíni wọn ò fẹ́ràn mọ́lẹ̀ òkùnkùn ni wọ́n ti kíni ni wọ́n fẹ́ ìdí nìyẹn tó fi lágbára ńlẹ̀ wá ń bíbà òkùnkùn pọ̀ ìparí tó jẹ́ number six òní àní pé kí corporation wà láàrin àwọn ministry ìjọba náà látún fún mọ́ ẹ̀ kí ìfọwọ́sowọ́pọ̀ kó ṣẹlẹ̀ láàrin àwọn mínísírì tani wàmímọ̀ yóò sáfúdáwò húnà nínú tí ń bá àlọ́kà jẹ́ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mínísírì yẹn wọ́n ti wọ́n ti kàngbọ̀ láàrin ara wọn wọ́n tún máa gbéra wọn lẹ́sẹ̀ wọ́n tún máa bà iṣẹ́ ara wọn jẹ́ ẹ̀lọ́kọ̀ wọ́n dẹ̀bẹ̀ ni pé kàtàjídò ń ká ń na ń wọ́n dẹ̀bẹ̀ ni pé ọmọ wọn pé sábẹ́ ìjọba kan náà kẹwàá síbíjọba kan náà lẹ́ńtẹ́rún kí ló tẹ̀ corporate ọmọ rí ministry of work náà wọ́n wà láti àmà ájìlú wazarat àwọn ministry tí wọ́n fẹ́ sọ yìí wazarat uh, ministry of uh, kini uh, defense àwọn ministry tó jẹ́ pé wọ́n mójú tó ààbò òlú ọmọ rí ọ̀tún wọ́n máa bá wazarat dakhiliya náà wọ́n máa bá ọmọ àti àṣì wọ́n máa bá ń sákàngbà ó sì jẹ́ tí wọ́n jẹ́ sasípọ́ ní torí pé dakhiliya ó mú yẹn yọ́ máa mọ̀ pé àwọn kan bẹ̀m̀bẹ̀ yẹn ẹ̀yẹn kí ní ẹlọ́bẹ̀ sónú nǹkan yìí ó nídìí kí àwọn àjọbọ̀ wòye sọ gbogbo àwọn báwo ni wọ́n ti jọ ṣe àṣepọ̀ láti gbógun ti àwọn aburú wọ̀nyí wa bihadha aktafi wallahu ta'ala alam wa sallallahu wa sallama ala nabiyina muhammadin wa ala alihi wa